والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقبل فلا أبعد سواني مسلمين الحمد لله أترى لكي كراتي كيري فنبي صلى الله عليه وسلم الله ẹn tọrọ bá láti bá máa jẹ́ kẹ́ fún bua Allah subhanahu wa ta'ala à ń fi ìjọkùsù rẹ bí ọ báni lékun kí ànábì wa báni lékun ọlá rẹ àtàwọn alẹ́ àti sàhábà rẹ jẹ́ ká wà náà àwọn àtọ́kẹ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ tẹ́yìn olè ṣe àgbàǹgbà kókò nípò kan tó ń lè fi gbára àwọn lẹ́m̀bì ìyá ọlọ́run àbóhùn lágbára kan láti fi gbára àwọn lẹ́m̀bì ìyá ọlọ́run àfẹ́ǹbá pàdé wa Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tó má kún bí ẹbọ àtẹ̀mí àtẹ̀yìn má jẹ́ àṣẹ pàdé ọlọ́run àfẹ́ ọkàn tó bá tún má kó níbi wa mọ̀nàfíkì tí a kọ́ di mọ́sálẹ̀mí àtẹ̀yìn bẹ́ẹ̀ wọ́n rájà kùn sórí ajiamu gbogbo gbalara wọra sẹ sálọ subhanahu wa ta'ala pé má jẹ òdìsá ìwé ibu fún wa má jẹ àtúrí ajiamu má jẹ àdótó òdodo wọ́n lájọ kò so rẹ̀ àdánwò tí ó bá wa tó jẹ́ pé nta máa sọ yóò máa yàtọ̀ sí nǹkan tá a máa ṣe sọ wa ń bẹ̀ àdánwò tí ó bá tó jẹ́ pé nǹkan tá a máa ṣe yóò máa sí nǹkan tá a máa sọ sọ wa ń bẹ̀ ntẹ́ni kọ̀ọ̀kan wá fi tàbí wá gbọ́rọ̀ lọ́wọ́ bá mọ́sà àbáni gbọ́ ju bí a ṣe ń fẹ́ lọ. ní ìjẹjọ a lè jókòó nítorí pé Allah subhanahu wa ta'ala ó mú ọ̀kan nínú àwọn àfáà ó mú wọn sọ́dọ̀ ash-shay al-fadil tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ní abẹ́ bàbá wa ní madina arọ́bí ní ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti pẹ́ kọ́dà kiri ẹ̀ tó dáyé tí wọ́n sì tún padà wá jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ní ìlú tí arúsàsálàm tó dákẹ́ sí tó jẹ́ Medina wọ́n sì jẹ́ representative fún rọ́bítọ̀ lágbàáyé bàbá yìí ni wọ́n jáde láyé ní ìjẹjọ́ tọ́lọ́fsáàbí kámẹ́lì ìjókòó tafsir wọ́n ìjẹjọ́ àwọn àmì janaza wọn lọ́ba ní foríjì wọn kọ́lájọ kò sọ rẹ bá ní gbà wọn lẹ́rú wọ́n tán sórí dáadáa ní tó fi hàn wá jí ọ jẹ́ bẹ́ẹ̀ dọ́dọ̀ Ọlọ́hun subhanahu wa ta'ala ní tí èso gbọ́n ọdún tí èso gbójì ọdún ní bàbá yìí ti ń pariwo ẹmẹ́sẹ̀gbẹ́ ẹmẹ́sẹ̀gbẹ́ irú wọn ní ajáwọ̀ rọ̀rọ̀ sọ lọ́dọ̀ àwọn arábàdàn wípé kápẹ́ èmi bá fi nǹkan mi ń ẹ jẹ́ ká yí ọmọ èmi kí mo kọ́ pariwo ká mọ̀sẹ̀ gbẹ́ o bẹ́ẹ̀ kankan mi wà ń bẹ tí mo fi ṣe yín ká mọ̀ pèrè àwa yìí èmi kí mo kọ́ ń pariwo yẹn àwọn tí wọ́n ti ń pariwo ẹ̀ tipẹ́tipẹ́ nìyẹn ṣùgbọ́n tí wọ́n sọ fún àwọn òǹtọ̀njọ́ náà lọ ní wípé ṣé bí pariwo ti ń pa ìkólé pàdúnú pálọ̀ rẹ̀ lọ kò kúlé mọ́sálásí tí ó ti sọ èyí àmì jí mẹ́ta ti ń wá náà ni bóyá nǹkan mi làwa fi sẹ̀ kọ́lọ́njọ́ jáde lẹ́ni náà bákanáà tí è tí gbé 40 minutes sísìn ọ̀kọ́nà bàbá wa kan tó ń bọ́sálì kìámà tí pé wọ́n fẹ́ẹ̀ lè ní ẹsẹ̀ ní kí mọ́tò sí ń bí àti wọ́n gba ẹ̀yìn mùsùlùmí àtúnṣọ eléyìí fún ìtìtẹ̀lẹ̀ wọ́n sẹ̀ ń dákẹ́ kọ́dà àti ìgbà wọn jáde ní usage wọn dákẹ́ tí èyí ìpè wákàtí kan sísìn ọlọ́run láti kò so rẹ bá ní gbàgbọ́ tiwọn náà wọ́n láti kò so rẹ jẹ́ kí ẹ̀yìn tí wọ́n fi lẹ̀ jẹ́ kọ́ dáa iwájú tí wọ́n dojú kọlà lè kí á máa má jẹ́ kó burú fún wọn. àwa náà bá náà ni ẹnì kọ̀ọ̀kan wa àtà sí ẹ díẹ̀ tí wọ́n da àgbàdo lẹ̀ wájú rẹ̀ ó lè má gbẹ̀ntì mẹ́bí ẹsẹ̀ rẹ̀ yóò gbẹ̀mí yóò jàbọ́ lẹ́nu ẹ̀ nígbà yọ́ wà lọ gbẹ́mì ti bẹ̀rẹ̀ ọ̀kan lọ́ọ̀kan bá a ṣe rí sí kúnnù wọ́n ihe àbá ìní ndta tó oníyànjẹ́gí ni o oníyànmọ̀ láfi ní amádìndínkudì òsìgbà tí ò lédè o na'am wàláwó anna ahadan wàláwó anna ahadan yanjú mínálì máwótì sálímà wàláwó anna ahadan yanjú minali mauti sálímà. tọ́pẹ́ nìkan lè wà láyé tó lè là lọ́wọ́ ọkú ni ta ni ìbàjẹ́. walau anna ahada yanju minali mauti sálímà. wàsà múlímànà yá kọ́dí àsọ́bà muhammadu. wàsà múlímànà yá kọ́dí àsọ́bà muhammadu. وسهم لمنايا ẹni tá a bá pé ká bá òun nìyẹn salawatullahi wa salamu alayhi kápọ́lọ̀ ń báyàn sọ̀rọ̀ ẹ pé kò ní ikú àbàbá nàbìsà sálám salawatullahi wa salamu alayhi à ń sọ eléyìí kẹ́mì kọ̀ọ̀kan wa ká má dẹrù àlìkìyàmá nídìí kùdì ọlọ́jọ́ járe gbogbo àtàwà náà bá pàdé rẹ̀ járe ní pàdé rẹ̀ ni mọ́ kọ́ wà lẹ́rú mọ́sá àgbẹ̀ni kọ̀ọ̀kan wà lẹ́rú tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ti dìbí sẹ́mọ̀ pé ní tó jẹ́ máa pariwo àwọn tá à ń sọ yìí ni pé níjọ́ táwọn ìbá ń sára ládùúgbò wọ́n máa gbówó ẹnìkan ọ̀ma ǹjẹ́ ẹgbọ́ orí lẹ́nu ẹnìkan mọ́ ní ìsìn wípé owó irú ẹbí ni ṣé ẹgbẹ́ ẹnìkan pé wọ́n lọ sá wọ́n lọ kádàrà wọn ah, yóò ní àkápẹ́ nǹkan ní èèmọ̀ dáa sí àríkísà máa jẹun tó lè gan ṣé ó wúlò fún un láti jọ yìí. bó bá jẹ́ pé kádà ń wúlò fún gan eléyìí ò ní tọ́sùn lẹ́nu kò sí gángan ìntà ń sẹ̀sẹ̀ ń tan náà wò pé kí ni hukumu tẹ̀ ń nǹkan kan ìjọ àwọn èèyàn gbẹ̀ngbẹ̀ wọn ò rí mọ́ mọ́sá àjímọ́ àjímọ́ àmìlà dúdú tí wọ́n kọ sínú kílókọ rẹ̀ abọ́ ọ̀bẹ̀lẹ̀ jẹ́ mọ́sá àlàmì sí gbígbé àtọ́lọ́fọ́ ọ̀rọ̀ kéńgbé sábà mọ́sálásí mọ́ náà óòpù ẹ̀sà máa óòpù lọ́dọ̀ wa olóhùn ọ̀hà oúnjẹ ọdún fáwọn aláìní tẹ́ ẹ bá ka àwọn ilé àti mẹ́mẹ́ ẹnìkan ẹnìkan kò rí ẹ̀ka romanisi ilé mi fi máa ń sọ èmi ọ̀ tẹ́mi máa ń sọ ọ̀mọ́ tẹ̀lómi tí wọ́n bá sọ̀rọ̀ ajé àmọ̀ téèyàn bá bú ẹ̀rín lu yìí tó gbà tàlájì àgàgẹ́gẹ́ lòun ọ̀tọ̀ ọlọ́dún ó ń mì pé tí ń sọ pé kò sí ara àmúnu tó ń fẹ́ kìbọn ẹ mùsùlùmí ó ń mì wàláhì akóúnjẹ ti kúta ó ní ọkọ̀ wúlẹ̀ ní wíwídìí kábìrì kan ṣùgbọ́n a fẹ́ dáwà padà sí ìpìlẹ̀ ká lè mọ̀ wípé wàláhì ẹ̀yin mùsùlùmí lórí rẹ̀ ní ọ̀jẹ̀ kí ọ́fíìsì kọ̀ọ̀kan bàjẹ́ mùsùlùmí rẹ̀ tó dúró lórí kọ́là láwù kọ́là rọ̀súlù ó ní òjò mi àdúgbò kọ̀ọ̀kan dáàbò kílẹ̀ rí wa anábì hmm. sallallahu alaihi wasallam ọlọ́ni ọya wá máa pèpè gbangba anábì bẹ̀rẹ̀ pé gbangba wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn kan wá ń ti Mẹ̀dínà wá wọn wá ń ṣe ájì Mákà ìdílé méjì sì ní bẹ́ẹ̀ ní Mẹ̀dínà Áwùsì àti Khazraj kẹfìrí ni wọn ò mọ nǹkan mi lẹ̀ sí i ju ẹbọ lọ ìjà wa pọ̀ láàrin wa tí a máa jà ńgbọ̀ ya àwọn bíi seventy three wọn wá mẹ́kà lọ́dún yìí méjì nù wájú obìnrin àbí wọn bá wọn sọ̀rọ̀ wípé mo fẹ́ bá yín sọ̀rọ̀ àbí kàkúrà nǹkan ntọ́lọ́ ọ̀rọ̀ mẹ́rin ìgbà gbọ́ ni ẹ̀yìn ọ̀rọ̀ gírí lè sọ létí yìí o àgbẹ̀rẹ̀ kan ní àlùbárọ̀ ibn Ma'rur ó náà sàṣàrà èmi ni alákọ̀ọ́kọ́ ẹ̀ tí ọ̀kọ̀ọ̀kọ́ gbàǹtó mú wáyé ọwọ́ ẹ̀dá ìṣesí nìyẹn báyà àná fún ìmáàmù gbogbogbò báyà nìyẹn fún pírẹsidẹ̀ntì gbogbo mùsùlùmí tí wọ́n yé ṣe fún ẹnìkan àfi dání o àfi pírẹsidẹ̀ntì gbogbo mùsùlùmí àwọn akọrọ àjọ mẹ́ta mẹ́rin márùn náírà ẹ̀sọ́ àṣì báyà o amírù nìyẹn o amírù nìyẹn o ìkan sífọ̀ ẹnjìníà ni o kí mo pè àfa àkàwá fáàlùsúnà lọ́kànnú àwọn universities wa ṣe tẹ̀fisiru wẹ̀rẹ́wẹ̀rẹ́ kì í ṣe ṣáṣù ìṣòro ṣàkání o kọ́mọ́sí pé university mo ti ẹ̀gbẹ́ ìpín pólí bàdàn ń bọ̀ pẹ́ wọ́n wá rẹ́ nìkan sí àfáà wípé kí wọ́n stop tẹ̀fisiru yẹn kí wọ́n ṣe kí ni o wọ́n tẹ̀fisiru yẹn ọ̀fẹ́ níjànú ma gbogbo nǹkan làfà ń kọ́wọ́ bọ̀ ẹni wá wojú ẹni tí wọ́n wá pé tí ń ti jẹ́ òun ní <laughs> bẹ́ẹ̀yàn kébi títì àmírù lọ́gẹ́ àmírù ni ẹkú mọ́síkẹ̀ mọ́sí tafsir mà bọ́dọ̀ bàbá tó ẹgbẹ́ ìtẹ́yìn náà sọ fara ti bẹ́ẹ̀ náà fẹ́ tẹ̀lé àṣẹ́gbé ní ìlàtókè sífà ẹnjìníà la wala quwwata illa billah ọ̀nà rẹ̀ ó Titi titi titi titi titi tí tó ń kálukú ẹ̀ padà síbi manhaj anabi sallallahu alaihi wasallam ìwà máa sọ̀rọ̀ lọ bàrọ̀ òfin ṣe báyìí tán ó kálukú ń sọ ah, ọ̀ya àti báyà rẹ̀ ẹnìkan wá tàbí ẹ̀yìn lọ wọ́n sọ sára mọ̀ lọ́rọ̀ pẹ̀lú ọ̀fẹ́ sọ in tó mú wáyé sọ́mọ̀ wọn ti rọ̀ kìí sílẹ̀ ìní òbòrí gbogbo ayé bá gbogbo ti kò ní òbòrí ní òbòrí náà ní òbòrí jama'a gbogbo bí wọ́n ṣe gbógun ti islamu tó láyé lẹ́nìí ǹjẹ́ a sọ wípé a lè ka kọ́ńtírì mẹ́wàá tí ó ní sí mùsùlùmí náà jọba lọ sọ́wà náà àbúrú alhaithami ibnu tihan òǹdíde ọ̀sán sálám ìnà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà rìjálì làṣìbálẹ̀ àwa àtàtì à ń bẹ́ mẹ́dínà àwọn ní sọ́jọ́ náà lọ́hùn kan bẹ tí a gbajúgbajà tí a jáde yahudi mẹ́dínà banu kọ̀ìnùkọ banu nàvír banu kùrẹ́dọ̀ à ń bẹ́ yahudi ni wọn àwọn yìí gangan kọ́ ni ìpìlẹ̀ àwọn bàbá wọn ní àkàǹpà ànábìnú tàwọ́rọ́ ti wípé ànábì ìgbẹ̀yìn ìgbà o màdínà lọ́wọ́ níbi tí wọ́n lè wá ẹjá wá pàdé ẹ̀ ká lè ràn lọ́wọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀mí wọn ni wípé nínú àwọn Israelite ni ó ti jáde torí wípé lára àwọn tí àwọn Israeli máa ń rẹ́ jẹ lẹ́lárọ́wá wa ọ̀sán mi yàtọ̀ pẹ̀lú wọn mo ní ẹ nítorí ọjẹ́ ní ṣe ọlọ́run wa fi ànábì pàmọ́lé ó fi ànábì sọ́mọdé yẹn ìdí àfi wábẹ̀ nù àwọn jẹrẹsẹ̀ wọn lọ jẹrẹsẹ̀ mi wá wọn lọ lọ lọ lọ tó fi àkúrà yà lé àmà wọn ṣùgbọ́n ìdílé mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni àwọn haúsù wọn bá nàdírù ṣe àti kùrẹ́dọ̀ àwọn Khazraj àwọn bá gbanúkọ ìnùkọ ìṣe ńgbò sísà abu alahaye fami wa sasalam àwọn àti yorùsẹ bẹ́ẹ̀ Mẹ́dínà àjọṣepọ̀ ń bẹ láàrin wa o àjọ mójútó Mẹ́dínà ni àjọ dàgbò màdínà ni ṣùgbọ́n tó mú wáyì ní ìsìn àti gbọ́yé wípé tiẹ̀ ló kù tá a máa ṣe báyìí àǹkà máa kàǹkà fọnù tí àwọn kọ́nà àwọn máa sọ fún apádà bí ìgbẹ̀yìn gbàmbọ́ gbogbo tí ó sọ fún apádà láyé lára rẹ̀ ṣùgbọ́n láti ìṣe lọ àbá wọn ṣe mọ́ táàbà bá wọn ṣe mọ́ wà tọ́lọ̀ ń wá gbé ọgbórí tọ́ ọ̀dẹ̀ tí ń pàṣẹ ha fàhálà ń tàrọ́ jìrì ní akọ mi sí èsì gbóòtò padà maka tó ọba tó ìjìká wa tó fi gòkè. Hmm. jamaa ẹ̀sìn lélẹ̀ kí la fẹ́ fà yọ ọ̀rẹ́ mẹ́ta wọ́n sì bísínẹ́sì wọ́n sì náà ò ní tayọ ọlọ́run àbí yorùbá ìlú bísínẹ́sì àwọn ṣùgbọ́n ẹ̀jẹ̀ àjọrùn pé ó twenty million lẹ́ẹ̀ mo fi twenty million lẹ́ẹ̀ mo fi twenty million lẹ́ẹ̀ a ní sówó àràmú pẹ̀lú àná náà a sì ní rẹ́yìn jẹ a sì jẹ́ kí wọ́n rẹwà jẹ ṣùgbọ́n o ní bísínẹ́sì bá a ṣe jọ ń sọ yìí a fẹ́ kí fámìlì ẹnìkan kan wá dá sí ó tutù ní o gbóná ni àárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni láti máa yanjú ẹ̀ ìtọ́bọ̀ wá kó ń kálukú ìbáná gbèsè fámìlì rẹ o ẹ̀sìn faramọ́ o. Hmm. sọ̀rọ̀ yìí ń clear nǹkan kan ṣẹlẹ̀ rí màmá kó díẹ̀ nílùú iná rẹ̀ àwọn èèyàn kan wọ́n dìde láti gbàjọba wọ́n ti kó wọn àṣírí wọn wá tú gbogbo àwọn ọ̀rọ̀ tó ti tó bí ogún ọdún kankan sẹ́yìn àwọn náà gbogbo agbọ́ ológun kankan gbogbo yìí pípa ni wọ́n wá sí ìmọ̀ràn yìí pé wọ́n pa àwọn ni àyàfi kí gbogbo àwọn ọmọ wípé ìbá dá tán bá lè pinnu pé kọ̀sẹ̀ náà kan ń bẹ̀ nú àwọn kó lè jẹ́ pò ní ọmọ mójútó fábílì àwọn gbọ́n ní àtàwọn aláfẹ́ fàkalẹ̀ wọ́n ní lágbájábá ìgbẹ̀já fàkalẹ̀ nítorí wípé ó ní àmàna gbogbo èsì jójú ikú wọ́n wá panupọ̀ ó sì mí bí wọ́n ṣe máa ṣe láàrin ọmọ ológun ọ̀rọ̀ òtò yí ìlànà ọlọ́run sáyọ ẹni lọ́jọ́ tí wọ́n lọ pa ọmọ ikú ẹ wá wọ ẹni yìí gbogbo àwọn èèyàn pátá fámìlì rẹ̀ wá máa bù wípé kí ló dé tó fi jẹ́ pé school fees yẹn màdìlọ́ máa san kẹ́yìn. tí ọmọ rẹ̀ bá ń sun ẹ̀ táàrọ̀ ọmọ rẹ̀ kan ọ̀bà yá tí kankan ṣe kanú àmọ́ àwọn èèyàn yóò kọ́ lọ bẹ̀rẹ̀ tí ó bọ̀ bùkátà àwọn èèyàn jẹ̀mọ́ àbísẹ̀mọ́ kèé sẹ́mùlẹ̀ ẹ̀sìn láńsọ mọ́fúnlọ́kọ̀ mi mọ́sẹ̀ kí ni o bóyá rò clear jama tó rọ lọ ẹ máa dáhùn padà tí ó bá clear o. kèé sẹ́mùlẹ̀ usasu bá bọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́ káyọ̀ nǹkan àdìsí fún yà ọlọ́ni ká kọ́ bẹ̀rẹ̀ wà á ń zírí sí condition lọ́wọ́ rántí tó gbé ti ń bẹ̀rẹ̀ yìí bọ̀ wájú fún náà gbèsè ayé ọwọ́ àpàbísí wọn. ṣe ń kílẹ̀ àwọ̀ kámọ̀ máa nà ju bó ṣe yẹ lọ jamaa sọ̀rọ̀ ìgbéyàsí abẹ́fẹ́ wọn sọ̀rọ̀ ìlú tọ́lá náà gbà sàm sí ẹ̀kọ́ àpàdà sọ̀rọ̀ àwọn èèyàn rẹ̀ anabi wa bu ẹ̀rìn ó sì ọlọ́run wa ni hmm, bali damu damu wàlẹ̀ hadamu lẹ̀ hadamu antum minni wa ana minkum uharibu man harabtum wa usalimu man salamtum èèmọ̀ lọ́rọ̀ Asifinu nu inu bracket ojú ti lọ́ọ̀pọ̀ nǹkan jọyọ lábẹ́ ọ̀rọ̀ tó pọ̀ nínú èdè ni o tàbí inú ń tà fi lè lò gbèsè ayé ó sọ̀rọ̀ ní àdámùdámù láti ìsìn lọ ẹni ẹ̀jẹ̀ ìbá nítumọ̀ sí bó ṣe rí lọ́dọ̀ tèmi náà wàlẹ̀ ádámù lẹ̀ ádámù ẹni ẹ̀jẹ̀ ọba nítumọ̀ sí bó ṣe rí lọ́dọ̀ tèmi náà àṣepẹ̀tumọ̀ ni pé antum minni wa ana minkum ẹ̀ dára mi ló lè dára yín uharibu man harabtum ẹ̀ńtẹ́ bá ń bájà èmi náà ń bájà wà kò sẹ́yìn man salamtum ẹ̀ ń bá jọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ mi ni ẹ̀ ń jọ̀tà yín ọ̀tá mi ni tí èyí dojú kú. jamaa ọlọ́mọ bàmá kọ́ náà fásitì sàlám ọ̀rọ̀ ọjọ́ náà lọ́mọdé àbí mọ̀lẹ́dùn ni tí òfin kó mọ́dínà mọ́. jamaa ọwà nínú dẹ̀ra ni ọwà nínú sòro ni ìntọ́ ọba sọ tẹ̀mítẹ́mì tó fi ń jẹ́ ẹ̀jẹ̀ tí èsì ìsè pọ́tako ẹ̀sìn tó ọbẹ̀ padà ń bẹ̀ ọlọ́mọ bínú sí ọ. kò sí ayé kankan ládùúgbò àlómi wọ́n wá ń ṣe sọ́fì bọ́ olùkáàkiri wọ́n ṣe kí o sọ́fì bọ́ olùkáàkiri. lọ́ba lọ bọ́ sí ẹ̀yìn ìkùlé ìyá àgbà kan tóun bímọ gbogbo àdúgbò wa ni a mọ mẹ́jẹ́ wọ́n gbẹ́kínní pẹ̀lú òògùn ọlọ́run twenty five minutes tí wọ́n sì gbẹ sọ́dọ̀ rẹ̀ ibi tí páìpù ó ti yọ òun bọ́ sí ànàbóríjà lọ́hùn wọ́n lè páìpù lọ́bẹ̀ ṣùgbọ́n ojú ibi tí bọ́ òòlùmú òòlù pẹ̀lú òògùn ọlọ́run ọmọlókun márùn-márùn láàmà wa pọ̀nfin lára rẹ̀ láti ẹnu tí bí ti yọ lọ kọ́dà bẹ́ẹ̀ sì láyé mọ́ bá sì máa ṣe fúnlé inú àwa ń ṣe bẹ́ẹ̀ lójú ìyá fi kírọ́ọ̀sì bọ́dà ọbọ̀dọ̀ lọ ọ̀rọ̀ ń ti di ti àgbọ̀dọ̀ mọ́mọ́ gbé lọ nígbà táwa máa wọ àwọn tí wọ́n wá ju gbọ́dọ̀ mọ̀mọ́ ni àwa kéré sí a àwọn ọmọ táwa náà ní máa ránṣẹ́ ẹ̀dá kan á máa forí ru bọ́ọ̀lù márùn-ún lọ ọmọlókun márùn-ún lọ àbá ní ṣe ìyẹn ní a nínú ẹ̀sìn wa baraba dẹ́yàn àbára níyàn làákàyè rẹ̀ gbọ́dọ̀ wà mẹ́ mọ́tò ní padà ní ọlọ́ni wọ́n wá fẹ́ fọ́ lómi kọ́ bùkàmùkọ́ ló fi sàgbá kan kí ló lọ́wọ́ ìsàn ara wa dẹ̀ta padà ẹ̀gbọ́n tó wí ni wọ́n ní àgbákà tó wí gan ni ẹ̀ẹ́ bẹ́ẹ̀ náà bàjẹ́ ní ẹbí sẹ́yìn náà rí pọ̀rọ̀ rọ̀ ẹbí ìdálóhùn mi sọ ìwọ ti sún àti gbà bẹ́ẹ̀. ó lè káyìn lọ sọnù omi tó nǹkan tó sì mú yìí ìlọsọ ọdẹ tó lágbà padà. ẹni àwọn àgbàlagbà máa ń sọ nílẹ̀ Yorùbá pé nígbà tí ojú ń pangún. jọmọ tí o bá sì kàn mí mẹ wà mẹ èèyàn tákìtì lẹ́kọ̀ọ́ ọbalẹ̀ nílọrin wọ́n wá ní ọgbà àbàdàn kọjá ẹ dákọ̀ sí bàdàn nìkan nílùú ti bẹ láàrin Ìlọrin sẹ́kọ̀ ṣe ń tún wí. náà mbọ́lọ́ ti tàkìtì mbọ́lọ́ ti balẹ̀ kí ni wọ́n ní ọgbà kọjá ah, ah. mùwé ńkọ́ Ṣàgámù nàá ọ̀yọ́ àbòsí wà nù ẹ̀ àwọn bọ̀ wọ́n sàn bá ṣe báyìí ó di Madina báwo sàn dé Madina Madina di bẹ́ẹ̀ ó di ikọ̀ mẹ́ta ikọ̀ wo àti àfilẹ́fọ̀nà lẹ́mọ̀ àjírùn àti àwọn ọ̀pọ̀lọpọ̀ Madina láyé ni jẹ̀máà ẹ̀dá kí ni ń pè ní hijrọ́ ẹ̀ wọ́n tó tójú àwọn sọ̀hábà yẹn kan o ìntẹ́ pẹ̀lú hijira náà ni wípé káwà kan samri gbogbo ẹ̀ ń tẹ̀m̀bẹ́ mọ́sálásí ẹ gbọ́dọ̀ sun ìbàdàn lẹ́nì ẹ sì gbọ́dọ̀ wọ̀lú ìmọ̀ òǹkàgbé yorùbá òde àwa ní nǹkan kan mọ́ ju ti ń bẹ̀rẹ̀ wà nù asọ̀rọ̀ àti ń ta adé ń fìlà àti fóònù ń kálukú ń wa á sì sìn ní. tí sẹ̀sẹ̀ ń kí ẹnìkan wá ń jẹ̀ta lánàá wípé ẹkú náà wọ́n máa dìbò yìí o wọ́n ń kélé gbé a. Ah, ẹkú náwó bébí bọ̀ yìí o wọ́n ń kéré lánàá ẹ̀sìn oní ìsílẹ̀ yìí o fọ́ọ̀dù ń fura ìtìtọ̀ náà wà. wọ́n sì àgbẹ̀ ẹkú ewu ọmọ ìbejì wọ́n wá ní kò dágbére ẹ wo bí ó ṣe wá rí báwọn yóò ṣe dé mẹ́tìnà lórí ṣiríṣiríṣiríṣi ṣe é mà pé ìta tó sọ ìwé tó wá bọ́ rọrùn eléyìí ìyọ́nà tó ni ẹni bá mú ọ̀nà dé àwọn àjìrán àwọn ará Madina mélòó láwọn haúsá àti fásirọ́jì ìrànjẹ́ mùsùlùmí ṣùgbọ́n àlejò olè àti yahudi tí wọ́n ṣe mùsùlùmí àbí wà ní oko gbòdújọ hmm, ó ń ṣe ọlọ́run sọ̀sọ̀rọ̀ ẹ̀yin yahudi islam rẹ̀ àbí pẹ̀lú islam wọn làwọn ò sí salam àgbà islam àbí wà ní kò burú ìlú jọdìlú wa láti ìsìn lọ àákọ bandu fakọrọ èyí tí ó máa jẹ́ bí tí ó máa jẹ́ bí àdéhùn láàrin àwa àti láti fi lè múlù ìdó Madina tí gbogbo wa ní bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni ogun àkọ́dọ̀ wọ́ọ̀dì bẹ́ẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ ni ìjẹ́ ẹ̀mọ̀ wípé àwọn kẹfìrì ń bá wájà wọ́n náà máa láti ìsìn lọ ẹnì kẹ́nínú yẹ̀wúdí kò gbọ́dọ̀ gba àlejò àfikọ́ wa sọ fánàbí ẹ̀yin tẹ́ dúró ní ìdílé kọ̀ọ̀kan ẹ̀yin dà wọ́n náà rí ẹnì kan ọ̀pọ̀lọ̀ sásábẹ̀ yìí àfikàmà òdìní ẹ ń bá fẹ́ tẹ́kù kò nù Madina ọgbọ́dọ̀ wà máa rìpọ́ọ̀tù ní sẹkítírìátì ojú kan nù tí o kú bá fẹ́ wọ ìlú tí ó bá náà ní hundred thousand lápẹẹrẹ ẹ máa fi forty thousand lẹ àwọn náà máa fi sixty thousand lẹ ẹ lọ́jà àti alọ́jà àti wa ẹ ń bá bóyì sí àgbẹ̀sán fún ẹ ń bá gbà náà sí àgbẹ̀sán kọ́dà a sì fi í lẹ̀ lórí ẹ̀sìn yín ládùúgbò yìí náà ẹ̀kọ́ lè sì yí bẹ́ẹ̀ ẹ máa ṣe bẹ́ẹ̀ jẹ́mọ́ ẹ̀jọ́ ta ló ń tọ̀ tó lè sọ pé mo mọ kọ́ńtìrì kan láyé lẹ́nìí tí wọ́n yé ṣe mùsùlùmí bẹ́ẹ̀ wọ́n wá ní gbogbo mùsùlùmí tí mẹ́bẹ̀ pátá ẹ máa lo ṣẹ̀rí àyè láì ní iṣẹ́ kankan sára di terrorist mùsùlùmí náà wá ń dáre náà ẹni tọ́ dẹ́wò Williams kìíní kọ́lọ́kọ̀ ẹ̀ ní ìpàdánù Williams Williams sam UK wọ́n sọ ẹ̀wọ̀n ni ìyìn tó sì sọ fún ìjọba ní pé ẹjọ́ bá àti ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ bá yọnu sí àwọn mùsùlùmí ẹ ti ẹ̀ gbà wọ́n láyè lórí àáfẹ̀rẹ̀ ni àákọ̀rẹ̀ ni kí wọ́n máa lo ṣẹ̀rá lórí eléyìí wọn nìkan sọ tó jẹ́ fi sọ ẹ̀wọ̀n kò kú ònú ẹ̀sìn wọn. owó rẹ̀ jẹ́ bó ṣe pọ̀ tó. wọ́n sọ ẹ̀wọ̀n. alábìsọ̀lọ́ wasallam ọba wọn sọ eléyìí lórí eléyìí náà wọ́n sáà gbogbo ẹ̀ òǹkàlùkù gbogbo ayé àlàáfíà ní Madina ń tó ṣe sáà ọ̀dọ̀dún kejì tàbí ìdíwọ̀ Madina bádìrì ṣẹlẹ̀ ogun bádìrì pàpàpàpàpà ọlọ́run fa mùsùlùmí borí ń jọ́nà lọ àwọn mùsùlùmí bẹ́ẹ̀nù ìdùnnú àdébí tún bẹ́ẹ̀nù bàdújẹ́ ìyàwó àrùn tọ́yà ń sáà rẹ̀ làbí fẹ́ fi lọ pàdé àkèfèrí ìwọ Usmanu ṣé wọn náà lọkọ rẹ máa bá mójútó máa mi pẹ̀lú òkú ọlọ́run nínú ẹ̀ tọ́jagun bájì lọ́wọ́ kà wọn náà mà bájì lànà bí wà tí wọ́n jubilẹ́tì pé aborí o bẹ́ẹ̀ ni à ń túfọ̀ ọmọ rẹ̀ kọ́yà fún ànàbí ó sì bẹ̀ jẹ́ yìí sí ìjọ náà tún rẹ̀ ìdúná mùsùlùmí ti méjì rọ́ọ̀mù kúlìbàtì rọ́ọ̀mù tọ́lá fi adìrẹ̀ àtọ̀ mi bára ìgbọ́lá mi báyìí padà bínú àwọn bànúkọ ìnùkọ́ sí ìbàjẹ́ nìyẹn kí ló sì fà ẹnìkan bẹ́ẹ̀ mẹ́dínà à ń pè ní Abdullahi ibn Ubay ibn Salul òun ìdílé Khazraj ló ti wá ṣùgbọ́n tí wàhálà bá ṣẹlẹ̀ láàrin méjèèjì òun ní máa parí ìjà ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ gírígírí lè rẹ̀ jojúmọ́ tí wọ́n máa ń panlé ọpọlọ rẹ̀ káàkiri wọ́n wá ní kò nígbà tó rí báyìí ẹ̀ ṣe jẹ́ àṣọ̀pọ̀ ìjọba yóò ta wíjù wà ní mọ̀lẹ́kùn àlẹ́ náà numan ní kò alẹ́ náà ẹja sọ̀rọ̀ ba wọ́n ń ṣe àṣàrò eléyìí rọ̀ lànà bí fi wọ Mẹdínà á pàṣẹ á dàjọ́ á parí ìjà ẹsẹ̀ girigiri ní ilé ìlú wa ilé ẹ̀dá wáyé ibi nìfà kò ti bẹ̀rẹ̀ lọ jẹ̀mọ́ kíní dàrú wa náà dòní náà ẹ̀mí ìfẹ́ ẹjọ́ lórí ṣe bọ́lọ̀ ní pin ahum yaqsimuna rahmata rabbik nahnu qasamna ọlọ́njọ́ járe ní tí bá ń wọ̀ ní ojú ohun à mọ́jì àbínú orí rẹ̀ bá ní paná adébọ̀rẹ́ bá ní gbé súnà nàbí ga ẹn tí ọ̀gá tí súnà ọ̀gá bá ní gbé ga ẹn tí ọ̀gá tí súnà orí rẹ̀ bá ní rìnlẹ̀ jẹ́mọ́ ẹ̀jọ̀ àwọ̀ ọ̀dọ́ àdúrà ní ìsìn o àǹkan ní ṣe ń jọ̀ tọ́lọ́ ń gbà fáwọn yìí o ẹ̀yà náà ò tún gbé láti ìsìn àbúrò tádọ̀ tọ́lọ́ pa náà kí ni ẹnu tí láti gbá o ṣẹ̀gbẹ́ òkú àbíjà ń bẹ́nu ẹ̀ lọ́wọ́ sí nǹkan pa aṣọ lóde ó lẹ́yìn pé ní iṣẹ́ pé ní àfà wọ́n sì gba iṣẹ́ sẹ́yìn ewo lè pé inú rẹ̀ ó ní ẹni ẹni tí ọba ga sínú orí lẹ̀ kọ́nà méjì ọ̀gá síwọ̀ síwọ̀ síwọ̀ rẹ̀ súnlẹ̀ ṣé ẹ̀yìn fẹ́ rẹ̀ súnlẹ̀ lẹ́ni ó ní màrún sí i tiẹ̀ má tiẹ̀ gbà yẹn. Ànábì sallallahu alaihi wasallam ìwà Mádínà yìí olóò chẹ́ǹjì ẹ̀mí Abdullahi ọgbà Ìsìláàmù ní fáwọn ní ẹ̀mí pé ìhìn ṣe Ìsìláàmù rárá ṣùgbọ́n mo wà lára yín nígbò ṣe sà àwọn bànúkọ̀ ìnùkọ́ ní ọba bíru inú wa bí yẹn pé ànábì borí àwọn kèfèrí à sọ ẹni wọn máa bí ẹbí mẹ́rin náà náà ìní ẹkùnlẹ̀ ń bọ̀ ní ẹsẹ̀ fẹ́ wá tẹ́bùtẹ́bù ọ̀rọ̀ yìí ti wá di tí ń sọ káàrí ara wọn tẹ́lẹ̀ pé àwọn ọmọ ara wọn náà díẹ̀ náà bí kẹ́lẹ̀ mi ọmọ sàwádà mí kankan bẹ́ẹ̀ bí mùsùlùmí ọ̀pá dẹ̀ lómi náà gàgà ní dùn inú. àmì sàṣẹ́ràn sàǹgbọ́rọ̀ kọ́mọ̀jẹ̀ wọ́ni wọ́ni àbí wàá dìde ní àbí wàá lọ sí ọjà àwọn yẹ̀wùdì ọwọ́ akógun ọjọ́ òpin ọjọ́ ànábì ní sẹ́ẹ̀ wá gbàgbé àdéhùn ni wọ́n láwọn gbàgbé ẹ̀ kí lẹ fẹ́ sọ nǹkan ìkú níbi tí ń lọ ọ̀dà kò burú ṣé bí oríire wa oríire ló yẹ kó jẹ́ fẹ́yìn náà ìdùnnú tá a bá rí ọ̀yẹ̀ kọ́ lónìí wọ́n lọ́ọ́ lọ ìdùnnú ẹ̀ o. ìkàkà dáná wọn ni wọ́n wá nàbí kí ló pé tó ń gbé ṣé torí pé ọlọ́ba àti ọmọ ìdájà ọlọ́ba àjà ṣé sọ̀sẹ̀ wọn ń wojú pé kí wọ́n sáfà àmísàbù wa pé kò burú àwọn òní yí àdéhùn pẹ̀lú yín ó sọ lọ́nà lọ́lé kọ̀pẹ́ rẹ̀ obìnrin kan náà mùsùlùmí dìde yọ ra nǹkan lọ́jà apá kan àwọn afáà ní ọ̀dọ̀ alágbẹ̀dẹ níbẹ̀ ó jókòó tiẹ̀ rẹ́múrẹ́mú pẹ̀lú ìjáàbù ẹ̀ yahudi kan wá yọrọ sẹ́yìn rẹ̀ ọ wá aṣọ rẹ̀ ẹ wá ń ẹ̀ gbogbo ẹ̀wọ̀n àà sí òtí ẹ̀rọ sí àwọn ìyàwó wa náà kí ní à ń bọ̀ ń bẹ̀ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ lọ́jà nìyẹn obìnrin ìsátùkù ní mùsùlùmí lọ́ba pariwo ẹ̀yin mùsùlùmí ayé ẹ̀yin dà eléyìí náà ló sì mú ọmọ ọ̀dọ́bìnrin kan tó yẹ pokùnso ní ìrọ ńlá tí wọ́n mú wa tí wọ́n ń kó wọn tí wọ́n ń fi ajá bá wọn sùn lẹ́gbà tí a rí sí wọn tán ó lọ okùnso lé mi ó náà gbà pé mùsùlùmí kú láyé pẹ̀lú tójú àwọn kan ó yẹ kó ṣe sùúrù à o à ń bọ̀ ń bẹ́ sí ẹ̀ màdéhùn tààlà sí fọ́lọ́ ni ẹ bá láàrin padà ni ó ní ẹlẹ́ẹ̀ni padà ẹ̀ẹ́ni ẹ̀ ní padà kọ̀ wá sísè mi fún yín àfitẹ́bá tó tọ́ sórí yọ̀nà mi àmọ́ bẹ́ẹ̀ ni síbàtí láàrin padà kí láwọn fẹ́ gbé adẹ́rù ọmọ bàwá àfikà máa wà bẹ̀ pé dákun má yọjú wà láṣìá má yọjú àwọn òkúta wọ́nàjà kò sórí ẹ̀jọ́ ọgbọ́n dákun jọ ṣe tó ṣe kì í fẹ́ gbọ́ yọ ba nǹkan jẹ́ kọjá làkẹ́yẹ̀ tó wí bẹ́ẹ̀ subhanahu wa ta'ala orí bẹ́ẹ̀ lọ́wọ́ wa bóbiri ṣe pariwo báyìí ọ̀kan náà mùsùlùmí ni ah! wọ́n láre òun bá bọ́ síbi ọ̀dọ̀ yẹ̀wùdí tí ó sọ aṣọ mọ́ ó ṣe kóbò nù gbàgbàgbà pẹ̀lú àwọn ọ̀sàpá yẹ̀wùdí báyìí orí ṣe síde nù ní ẹbá yìí mùsùlùmí náà mọ́ ṣe sáńkáfà nù wọ́n fún lọ́rùn wọ́n sáyé wọ́n sàpá ọ̀rọ̀ ní ti bá ń sàṣẹ́lá ah! kí ni tọ́pìlì ọ̀rọ̀ wọ́n rí wípé ìtú ẹ̀sìn láṣìírí iná fi bẹ̀rẹ̀ ìjàmbá àdéhùn oná fi bẹ̀rẹ̀ sílẹ̀ ilé àdéhùn wa alọ́sọ̀ wa ní ọ̀dà ànábì ní kò burú fún ìtẹ́ ẹ̀sìn ẹ̀dì èrò ọkọ̀ yìí bárùbá yìí àálù ikú níbi tẹ́ ń gbé ní Madina nígbà tí o ti sí Islam sọ́dọ̀ wọn táàmì ètí wọ Madina àwọn Khazraj Banu Qainuqa yìí náà jọ ń ṣe papọ̀ nàdírù àti kùrọ̀yìndọ̀ àwọn ń bá kí ni o a àwọn sùn ṣe ẹni tó sì dòrò ní Khazraj òun náà ní Abdullahi ibn Ubay ibn Salul ó sì mọ̀nàfíkì bó sọ̀rọ̀ bá sàrà mi ọba mọ́nà bíbáyì ìdájọ́ ọ̀rọ̀ dá fún ẹ ó ní ẹ̀kọ́ lù ẹ̀tọ́ ló ní ẹ̀kọ́ lù ọ̀dà àmà ọ̀ bẹ̀bẹ̀ fún ọ olùpamọ́ isa ń dọ́gbọ́ ogbó gan àmì isa ń wò báyìí ọsà gba àwọn ẹ̀kẹ́lẹ́ lọ́wọ́ sàṣẹ́lá àbí sàdáàlì ẹgbẹ́ sọ̀rọ̀ bẹ̀rẹ̀ jamaara nínú wàhálà tó fẹ́ ju wàhálà lọ tọ́lọ́ fi kànábì madina ó ní abdullahi ibn bayi ibn salon nifa kò amadi ni baaja kò basilamu gẹ́gẹ́ kò silamu nẹmẹ in dàrúlọ wa iná dẹ fà á nígbà tí a bẹ̀rẹ̀ wàhálà wípé ó ń sinà ní àwọn sàlám ìyàwó aisha kọlọ tó fọmọ ó náà ní olórí ẹ̀tọ́ náwó lórí ìbánilókọjẹ àwọn tí wà ń lọ rè lò àwọn tẹgbẹ́ tí wọ́n bá ní ìyàwó ìsàsì sí náà àwọn onírò lẹ́ẹ̀mí jìnnì mr in tọ́jú ọmọ fámìlì Abubakar yọ wọ sọ́run Abubakar ní ra fún yọ bàtàkùnrin dá yíyẹ ẹ̀sìn Abubakar ní í ṣe é fún Hasan ibn Thabit tí máa ń gbìjà sàsálàmù pẹ̀lú ìdẹ́ ìsìn padà fáwọn kèfèrí wọ́n lò náà wọ́n lọ́wọ́ yẹn kan lọ́wọ́ yẹn kan nígbà tí ìdájọ́ dé sírù ti bẹ́ẹ̀ nìyẹn èèmọ̀ ti bẹ́ẹ̀ nù ọ̀yá gbogbo ẹ bá ti darọ̀ sinà pàmáyà tí wọn mọ̀lẹ́rìn wá ẹ mọ̀ lẹ́rìn lẹ́gba ẹ̀ ti ẹ̀ sì gbọ́dọ̀ pẹ̀lú wọn gbogbo àwọn ènìyàn náà lẹ́gba kí ló ti òfin náà Abdullahi lẹ́gba Ibn Bayi musalu nítorí pé ẹgbà tí ń ná àwọn èèyàn ìfọnimáni mùsùlùmí sì lẹ́gba àwọn fọ́ọ̀mà kì í ṣe ooo. ọ̀rọ̀ yẹn ó ń kálukú náà ni ọmọ òkúrú wà lára yìí tó ọba ti gbọ́dọ̀ lọ àti tó ọba lọ́gùn ẹni o sáyé torí ọwà ó ní àwọn bàbá kan tó jẹ́ pé bàbá yẹn gan bẹ láyé wọ́n ti ju wọn wọ́n sì dàbẹ̀dùkọ mọ́sálásí wọ́n sì máa sọ̀tàn bí ẹ sì gbé yẹ̀yẹ̀ wọlé wọ́n sì máa da ìjọ bóòlá sí ikú yọ ọwọ́ adọ́rọ̀ sọ̀rọ̀ àti bẹ́lọ́n ọkùnrin bàjá àbí ọba abúlé ìjà bí se wí tó ṣe bí lẹ́yìn ọ̀rẹ́ yìí náà níjọ́ tí wọ́n kó àwọn èèyàn sàṣálàmù lẹ́rú àbáṣù èèyàn gíga ni wọn ò rí aṣọ tí ó ṣàìṣe níjọ́ náà lọ Ubayy èèyàn gíga ni olólọ ọmọ aṣọ wátíá fún àbáṣì tó ń ti bẹ́ẹ̀ ń gbà tó náà kú ànàbí bọ́sọ̀ lọ́rùn lẹ́yìn ìgbà tí wọ́n ti sétán ànàbí jama mi àtẹ̀yìn dà ń bí wàlúù sàlám dìísẹ́ gbogbo àti wòlò lògbọ̀n ládùúgbò wọn kọ̀sáràmà sí yàmá gbogbo oníṣòkò wọn balẹ̀ kọ̀sáràmà sí yàmá wọn ni kíni àṣì ọmọ náà ọmọ bàbá kẹta àlá ṣé so prime ni wọ́lájà nínú ẹ dákun àwọn àgbàlagbà níjọ abágùn ṣé jọ ní súnà tiẹ̀ náà débẹ̀ wọn. naam ẹ sì wúru ẹ ti sábà máa ṣe báwọn àwọn ẹlẹ́tẹ̀kẹ́tẹ̀ bá gbójú wẹ́yìn bóun náà ṣe ń lò bọ́ọ̀ dáa. ọ̀rọ̀ ee ìní bá ń lọ. a ah, ah, parí kiri lé ní o bí yé nàlá ìta ala sọtí wọlé àbùkù bí sàrẹ̀ méjì okùn o tọ́lá tàbí ẹ̀sọ́ mi ìbò ni mo dín náà tó ti bẹ́ẹ̀ dina gba àwọn èèyàn lẹ̀ ọ̀rọ̀ lọ́bẹ́ ó ṣe kí ni ó lọ́bẹ́ lára àwọn tọ́lá bí wálé tí a jẹ́ abẹnugan àwọn yahudi o ń lọ gbẹnikata ń pè ní salam ibn abi muqayk àti salam ibn mishkam àti kinana ibn rabi ògbóǹtarìgì ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìwádìí dé lẹ́gbàtàrà bí ìyẹn kó mẹ́dínà wọ́n wá gba mẹ́kà lọ wọ́n wá lọ bá kùrẹ́ṣì wípé àà àṣírí mẹ́dínà owó ti àìlọ́wà ṣe é mú ànàbí báyìí tẹ́ẹ̀rùn tegbòtegbò ah, wọ́n ní bò ló ṣe àrọ̀ àáfẹ́ lọ́wọ́ ẹ̀ ọ̀yà ẹ̀ máa ti wọ̀ wọn a mobilize wọ́n sì jẹ́ ten thousand wọ́n wá rọ́bọ̀ Madina láti wá pa ànábì àti gbogbo àwọn ti mẹ́mbẹ́ ṣùgbọ́n Madina lára ìmọ̀ tọ́lọ́wọ́ bá ṣe fún lùnà ọwọ́ gẹ́gẹ́ bíi débùi ṣùgbọ́n gbogbo bíi hijatu sud àwọn òkúta black wọn èyí sàpàtàkì o black pàpàpàpà báyìí tẹpẹ tóòrùn bá ti ràn tí ọbẹ tó bí aago mẹ́jọ láàárọ̀ kò sí ẹni tó lè dúró lórí òkúta mọ́ kódà ràkúnmí kò lè dúró lórí ẹ ọwọ́ ayípo Madina àfi ẹnu bí nìkan Salman al-Farisi omani amusasan ẹjẹ ama ẹgbẹ koto níbi gbọwọ bí nìkan ló kù ó ti rọrùn báwọn agbára òsì kan ti ń bọ yìí àbí bá gbà ní bá gbẹ koto pẹ̀lú àìsóúnjẹnú pẹ̀lẹ́bí. wọ́n lọ pàdé àwọn èèyàn jọ́nà lọ àdébí ní Ibnu Umm Maktum rajulun a'ma ìwọ ni ọmọ rédíà àbí lọ. mọ́sá ẹ̀sà kìtì kàbẹ̀ yìí. kìtì kan ọ̀rọ̀ Ibnu Maktum astaghfirullah ń bọ̀ ẹ ẹ wọ́n bẹ́ kótó wọ́n bẹ́ kótó nígbà wọ́n rọ̀ ẹ ṣẹ́kù ibi ibùyọ oòrùn Medina ó ní. àgárùbù bẹ àwọn yahudi kan bẹ àwọn gbé ọ̀nà míì à ń pè bànú ọ̀dọ́ wọn ilé tí wọ́n wà open tí wọ́n tún lè gbà wọlé tí wọ́n bá ti rí bẹ́ẹ̀ gbà kò sí bómi tí wọ́n gbà bí wọ́n ṣe à ń bọ̀ bí ń bọ̀ wọ́n wá ní kòkòrò Sakhru ibn Harb oní àbúkù lóko Abu Sufyan àbúkùsọ àbúkùsọ tẹ̀lé pé wọn Sakhru gẹ́gẹ́ ló kọ́ rẹ̀ ibn Harb wọ́n lè di ògùn ìbọn ní ẹni tá a lẹ́ni tó lè lọ rèé pàṣọ ìdí olórí àwọn ànúkùnrin ìdọ̀ táfi bẹ́ẹ̀ gbà wọlé wọ́n ní ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ẹlẹ́nu dùn bí oyin ní Huyay ibn Akhtab an-Nadri al-Yahudi. Huyay yìí ò ń dìde ẹ ara àwọn kìbìrì lòun ó dìde ọwọ́ lórí bá Ka'b ibn Asad ń dọ̀rọ̀ rẹ̀ ń bá sọ̀rọ̀ wípé oríire ti dé bá o ó ni ó kùn ó di ọ̀dọ̀ yín bí káfírí bí ìgbà wọlé táàtì gbà wọlé abẹ́ ìgbà màdínà wà nàbí lọ ebẹ́ ìlókù tààtà táìmù màdínà gbogbo olójú ti yín nù tẹ̀lé à orí ibú ló kó wa lọ pẹ́ ọ̀sán pàṣẹ díẹ̀ pàṣẹ díẹ̀ pàṣẹ tí tó fi gbà igbó ọgbà ìgbà wà ó pọ̀ntì wọ́n súnmọ́ ọmọ Mádínà ìbẹ̀rù wá dé a ń wú àrùbí lọ́ọ̀kan báyìí àrùbí náà wú à wọ́n jẹ́ ten thousand gbogbo ọ̀jẹ̀ bẹ́ẹ̀ mẹ́tìnà tí a bẹ̀rẹ̀ ìgbọ́n wọ́n fẹ́ máa tó three thousand ọkọ̀ rẹ̀ ọfà ní nǹkan kan rẹ̀ a ìbẹ̀rù gbẹ̀mí àwọn mùsùlùmí ìbẹ̀rù ti ṣẹlẹ̀ yìí lọ àwọn mọ̀nàfíkì ànábì iná buyu na àwòrọ àwọ ọ̀fẹ́ ni ẹ̀gán lé o ọmọ wẹ̀rẹ̀ náà sì wà ìyá wọn gan náà kò tiẹ̀ tó rẹ̀ díẹ̀ gan zẹ́tì ilé sófù báyìí ọlọ́ni wà máa ń yàgbé àwòrọ. amisa sara ma lórí ìbànújẹ́ láì rí múmi pẹ̀lẹ́ bíi pẹ̀lú wàhálà fódìdí oṣù kan salawatullahi wa salamu alayhi odidi anabi ọlọ́run ibi àti ìtúlẹ̀ ìlọ jẹ́ àfi sahih min hadithi Hudhayfa bin Yaman Hudhayfa bá mi àká sọ̀rọ̀ jọ́kẹ́ lẹ́nu kábàdà pé ọ́ ìgbà yí ànàbí làwà wá ni lánàá turuku a ní jáde bí ọ̀fẹ́sẹ̀ rẹ̀ lẹ́bàá yìí wallahi innama hamal nahmilu ala anaqina a máa gbára bí rúbá yìí àwa ni wọ́n máa gùn èèyàn ni wọ́n máa gùn ká àdìjọ́ kẹsì a sì níjọ́ fẹsẹ̀ kalẹ̀ ọ̀dà ìfàlẹ̀ ẹnu ọ̀yẹ́ dùn bẹ́ẹ̀ bá wáyé ń gbà náà ẹni tó lè mú kòkòrò tí a ń palọ́ lórí wa mọ́mí rọ́jùlì yára ti ìwà yá pínlẹ̀ náà àkọ́rọ̀ ọ̀hún tálẹ̀ tí ó lọ sáàrin wọn tí ó lọ spy ànábì ìlà ọkọ ẹnì kan ọ̀dáhùn ànábì ni ọmọ lẹ́sàn fàyà kúnnù rọ̀ fi kìn fìlìjà náà yóò dàlẹ́ amúlétì mi láti jẹ ùnẹ́fà sọ tó ti wọ́kàn débi pé bá àṣẹ wáyé lánàá nàbí ó gbíà o ó tún gbíà o ṣé ẹ̀kọ́ ti ga wípé ní abọ́kọ̀ bò láṣìírí àmọ́nà kan lọ́jọ́ pàápọ̀ lọ́bá sá lọ afá azẹ́bẹ́ ma wà lọ lónìí ọ̀nà <laughs> ìsáàsì ó lànà ìsìn mi mo ní kó dé à ah, ó lẹ́yìn làwà bá pẹ̀lú ìjàmbá wa torí bẹ́ẹ̀ lẹ́skíwùsì sí ẹ̀rọ àwọn ìjàmbá yóò torí tẹ́ ń sọ yà wọ́n lè sọ pé kì í ya náà láti jàmbá ó sì gbẹ́ báyìí nǹkan mọ̀ sàfà o táwọn bí sẹ́yìn sí wájà ń sàlà gbàdùn náà wà ń dùn àlà gbàdùn mọ́sálásì tẹ pé ìlú àṣà àbí làwà yìí kó kàlùkù ti gbó sábẹ́ náà wáyé ìlú ọ̀la wáyé. àkọ́kọ́ àrẹ́bí ìbílẹ̀ àkọ́kọ́ pé ta ló ń tàn tí ọlọ́rin ìbá ń gbọ́ ìgbé tó pèrò tí ń ṣe lórí mi wá kọ́ jẹ́ ẹni tẹ́mi àti ọjọ́ fẹ̀dọ̀ pẹ́ láti jẹ náà ah, ẹnì kan kọ̀ dáhùn. ó sọ̀rọ̀ wílẹ̀ kejì ìwọ wá ń sọ ọ́ lónìí ó sọ wílẹ̀ kẹta ń sọ lónìí pé ah, bẹ́ẹ̀ bá mi pẹ́lá nùsà sálàm ṣé ẹ mọ̀ pé àdàgbò tọ́lọ́ ń fi ọkùnrin káàkiri ń gbàtọ̀ wà láyé ó lè ju èyí tójú tí ń kàǹgbà tí ó sì ìmọ̀nà lórí ọ̀rọ̀ ẹ̀sìn ibi lọ pẹ̀lú mi lóbi lóhùn sí islam. ẹ ibi tí sọ lẹ́yìn ọ̀rọ̀ wípé orí kìkì òtútù ni ń bọ̀ ya ìrìnsàbọ̀ omi tó ń wà wọ́n bí wọ́n ní àníta ẹlẹ́jọ́ rẹ̀ bá ń gbọ́ kí ní wọ́n ṣe é mà á ń sọ hábà náà ẹ̀mí wọn ọ̀jọ́ ẹ̀mí wa wọ́n da ṣùgbọ́n nàbí ọ̀dà wọn ni kankan ìtìsí ìṣeré náà ní ìṣeré lọ sáàrin aginàpè lótútù tí ó tún lè téèyàn bá sì mọ̀rú òtútù tí à ń wí yẹn yọ ọ́ mọ̀ pé ó lè má débi tí ń rangàtẹ́gẹ̀ réèdì. ọ̀kan nù ọmọ ẹ̀yà afọ́pọ̀ ọ̀gbọ̀n lásìrí nígbà tí a fẹ́ kúrò ní sọ̀ndíyà afáwa bọ́ sínú plé ń bọ̀ nàìjíríà ó gbọ́dọ̀ wọ́n ó ní wọn bá tó kúlà kó mi tí mò ń kó lọ lẹ́yìn mo fẹ́ fi lọ́ máa ṣayé nàìjíríà ẹni ọlọ́ba ń wo tọ́ba ló ń wo òun kú làbó mi tàbí ọmọ náà pé kò mọ̀ sí náà gbígbóná Saudi àti tútù bẹ̀rẹ̀ ní ìgbésẹ̀ pé ẹmbásì máa ń tíwì yọ́ máa pé tí ọ̀dà ni wọn. tí gbóná bá dé oorun tó mú kù lánàá wà láàlẹ́ ìfẹ̀yìntì ògiri lóru wà láàlẹ́ lóru mo sì lè gbé wa nù ọ̀kan náà tó bá sì jẹ́ gbọ́ tuntun náà ni bí ìgbà tí iná gbéyàn ńgbà tí báwọn àbúgbà tí a ti bá bomi lẹ̀ tọ́bẹ̀ tó bí ìgbà tá a kírun kẹsì sìn yóò ti di ọ̀kan náà màyàwó wa mo wá fi sí ibi tí ọmọ ẹgbẹ́ ní ọ̀dọ̀ mi tó dé sí. mo sáré tí n kò tí ń rà mo bá òtútù wa wà ní táìmù yìí o tó ẹ gbé yàbá mú wíwẹ̀ mọ́ra ẹ lè sísun náà ọ̀rẹ́ èèyàn wúwa níbi èèyàn wò lè wẹ̀wẹ̀. nígbà òjò kìnìún àti ọ̀wọ̀ ó tún jọ́ kejì ó wá tójọ́ kẹfà tó dé wọ́n gbé ní tí ó jẹ́ lára ọ̀bọ bọ́ bá fa lórí bẹ́ẹ̀dì tí ń sọ̀kún abáṣe ẹrú tí ẹ ti bàbá àbí ronú olé ni pé ṣé ẹlẹ́ àkọlù ni kí ló dé kí ló ṣẹlẹ̀. ẹ sọ owó lò ní pásítọ̀tù yìí. gbogbo tí mo fara kẹ́ lè gbé mi ó ní bẹ́ẹ̀ bí iná mọ́ni à ìbọn tẹ́ ẹ bá wẹ̀ wọ́n ayé bùrọ̀sá ká wẹ̀ kí ni yẹ́ kí lè jẹ́. ilé ìwọ̀sí mi ní ẹ̀sìn ìjọba dé ò lè ń da sí ó ní ṣebí mo fọ́ lọ́fíńdà kó tó de ó ní ó ní lò ń gé rárá bó sì rí nìyẹn ojútùú yẹn mọ́ni tábìlà yìí táwọn lè dé ọwọ́ ń bọ̀ báyìí bí sẹ́kọ̀ọ́ nù èèwọ̀ lọ́ka burúkú yìí wùdáyìmá ayáwá lọ. ó ní falama samani famani min bud ngbà tó ti dáa kọ́ mi o ẹ̀sìn tíra ní sẹ́nu ah máa dìde nǹkan méjì ní sẹ́ni ìbẹ̀rù gbàgbọ́ ẹ̀mí mi òtútù rẹ̀ ó ní aṣọ tí ń bẹ̀rọ̀ mi jọ náà lọ́jọ́ mo fẹ́ máa pọ̀ lọ bí àgbẹ̀kọ́ ìyàwó mi ni kọ́dà kò dòrókùn mi ìwọ̀n sọ pé bẹ́ẹ̀ bá dàbí ìyá máa rù káàkiri yọ̀ọ̀rọ̀ ń sẹ́mi tó sì jẹ́ pé ọ̀gbọ́dọ̀ kọ̀tọ̀ jáde wótò náà fi ti ànàbí tí ò ní sí tí ó tó máa ń gbọ̀ ọ̀gbà lọ́mọ nọ́ọ̀rọ̀ ẹ̀sìn tí mi nù yóò gbé àá ṣe máa era kukongal gunu bila wasibu be naam o lápẹrẹ bá a ṣe ń ṣètò olú kankan láwọn wọn wá ní báyìí máa mú ká kọlẹ́tà o sí gómìnà o má pa ọ̀sẹ̀ lẹ́ẹ̀kejì o ní bẹ́ẹ̀nu lẹ́tà o wọn ní kẹ́nìkan wà mú lọ second time hákò lẹ́mìí fún ẹni tí bẹ lórí oyè lọ́wọ́ náà èsì ètò mẹ́ o mo bò ẹ̀yin ẹ̀nìyàn wà mo bò ẹ̀yin ẹ̀nìyàn wà. bó sì rí níjọ́ náà lọ́nà ẹ̀rù wa ń bẹ ní ó ní ṣùgbọ́n bó sì wá fẹ́ máa lọ ànábì wa ń ṣàdúrà fún ọlọ́run bá ń fi lọ́kàn balẹ̀ wọ́n sì ti wọ́n rí mu olójú ọ̀nà náà ni ọkàn sì ti lọ́kàn tó lé o wọ́n eh, ti kó bẹ́ẹ̀rù kó lẹ́bi ẹ̀ sábà ní àti ààyè dáhùn ojú ẹsẹ̀ bí ẹ ti le bí ṣe ń lọ gbọ́ngbọ́ngbọ́n ó mọ̀ sí dáná wáyé sáà dọ́gbọ́n dọ́gbọ́n tí ìlera pálá wọ inú wọn lóru kọ́kọ́ ìwáyé ọlọ́run kan rà afẹ́fẹ́ gbóná ni afẹ́fẹ́ ìdí agbára ibi ẹ ti sọ jẹ́ sọlọ ẹn tó rọ́lì ní ọwọ́ àkúsù yá ni ó kálukú kọ wù ẹ ti mẹ́lẹ́gbẹ̀ẹ́ rárá o ọmọ jẹ pé spine mẹ́láàrin wa o mo fẹ́ sọ̀rọ̀ kò wá sí rí dẹ̀ ó lò ìyá àwọn ẹtì mẹlẹ́bí náà ṣáájú kó tó tákọ́ kájọ́ mùsùlùmí ẹgbẹ́ ni mùsùlùmí ẹsẹ̀ kí ni ọ̀rọ̀ ẹ̀ tájọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ bí ẹ ṣe ṣe léyìn lọ. arahila rahim afẹ́fẹ́ gbọ́n lé léyìn àwọn òòrùn pé kẹ̀kẹ́ afẹ́fẹ́ yìí ọ̀nà ànàbí tó ní ànàbí yìí olóra kìíní wàhálà ilé kan alára yóò ọ̀kàlùkùsà dọ́gbọ́n dábìlì fúnra pé wàhálà rẹ gbogbo náà ti ẹ̀ dá búrú afẹ́fẹ́ ti fẹ́ dànù afẹ́fẹ́ ìwà gbọ́dọ̀ débi wípé àdéhùn ọlọ́run ti ṣáájú ni kìbá jorú ẹ̀ tó fi pa àwọn kan rẹ̀ ṣáájú ṣùgbọ́n lọ́sọ̀ pé wà máa kí á náà lọ́wọ́ ni yóò àdébà wà látàfẹ́ yẹn ọlọ́run ní látòkè sẹ́wọ̀n ti sẹ́rẹ̀ wà nàbí lókùrú gbàgbọ́ bẹ̀bẹ̀ láàrin wa ẹ̀ ní ìbínú tán. ọlọ́run nígbà ní sọ̀rọ̀ wa tó náà wọ́sálàmù àlẹ́. ee onífurufura kọ̀pẹ́ rẹ̀ ó t níbi títí ń yáná ẹni tó torí gbogbo Abu Sufyan ṣùgbọ́n bí ṣe ń lọ ànábì ní láà tó ní táwọn àní ṣe àní yorùbá mi láà tẹ̀dẹ̀ àrùn láà tẹ̀dẹ̀ àrẹ ọ̀ gbọ́dọ̀ bó ìtọ̀rọ̀ ọ̀fọ̀kabalẹ̀ fún ọ ṣùgbọ́n tó bá dà ní wọn ọ̀ gbọ́dọ̀ dẹ̀rúbà wọn gbogbo tọ́nà ń bá fún ọ ní kàgbà ọ̀gbọ̀dọ̀ dẹ̀rúbà wọn ó lẹ́yìn tó dúró ní ẹ̀gbẹ́ ọ̀dọ̀ gangan ní bọ́bá ìnínú òkùnsìn bó ṣe mú ọfà kan òun yọta ìwọ lọ tẹ lónìí ó ló ń kánà tí ọ̀tá nàbí sọ ni ṣé ẹ sì mọ̀ pé ẹ̀kọ́ mẹ́bi tánàbí wì mélòó la kò mọ̀ ten thousand mélòó la kò sí ẹ̀kọ́ three thousand tọ́ba ṣe bẹ́ẹ̀ ta ọfà yẹn tọ́ba yìí mú olórí wọn ǹjẹ́ ọ wà lẹ́nu ni pé ànábì àtàwọn yẹn ti súnmọ́ àwọn ìtòsí tí wọ́n ìdọ́dọ̀ wọn ní ẹ̀ ń wọlé ọ̀ka yìí yóò wà dàbí ẹni wípé ọ̀rọ̀ ti dọ̀rọ̀ ọmọ ọ̀sán tó gbógun wá kíni o in tó pé wa pẹ̀lú tọ́sẹ̀ ni pé kọ́lọ̀ wọn bá nílé ẹ lọ kì í ṣe pé ká dojú kọ wọn ó lóun wá rántí ọ̀rọ̀ tó fẹ́ fi kíni o táàbí sọ fún òun wá mú ọfà òun lè táwọn òun kí bọ́dún padà ọgbọ́dọ̀ mẹ́rin bẹ́ẹ̀ torí ẹni tí wọ́n fẹ́ tàfàmọ́ ìkọ́mọ àlìjẹ náà àbí nìyí wọ́n sa ní nǹkan àbí bẹ̀rẹ̀ sí ṣe kùnúùtù ń gbé wọ́n ṣe pé ó ń ṣe ọlọ́run ní lẹ́yìn sàlẹ̀ kanáà ní ṣe láti ṣe ìrọ̀kọ̀ kan ah, ètí ọ̀bà tí kùnú wọn ọ̀ gbọ́dọ̀ gbèsè pé ráúráú torí mi mọ̀ ọkọ̀ tẹ́gbọ̀n tó lè gbé ó ní láti ìrìn tí ẹ̀ fi bàjẹ́ tó gbé àti fi jẹun ó ti áwìn náà lé alọ́ ohun tí ń sọ̀rọ̀ yìí ọ̀mọ tí ó gbẹ̀yìn òun jàmáà tí wọ́n bá ní ọlọ́mọ fi sara wa sọ wá lókun ẹni ẹni tí àbá kù sórí láàrin ten minutes tí ọba wí nǹkan mi tí ó sì rú nǹkan mi orí ọlọ́run wọ́n wọ́n rí sisi bó ṣe sọ sẹ́sẹ́ sọ ọ̀sán fi ọba lẹ̀ ọwọ́ kọ̀ padà kó múra ọba lẹ̀ títí tó fi tó dọ́gbọ́n yọ kó láàrin ọ̀sàlẹ̀ olùdarí sàṣà àpàrà báyìí àdàbí ti yànnà fílà lọ kó o sì fara bí ní abọ òtútù ti mú òde báyìí ọkàjọ olùdarí mi sì ṣe báyìí àdàbí náà aṣọ àyàwó rẹ kàmbẹ tó nà lẹ ìbúra tí fi máa kírun ìfi yànnà fílà àbí ìwà ara mú téńtélé aṣọ ọwọ́ ara dàbò òtútù ti mú mẹ́lẹ̀ ah, bí gbàtẹ́mi ọ̀hún ti fẹ́ẹ̀ gan títí titi, yóò sì fara bí làbọ̀ tó fi wá jí rìwáyà tí bẹ́nu sọ ìmọ̀ muslim nígbà tí ó gbà bí ni kún ìyá na ò máa nù ẹ̀ tí wọ́n máa ń sùn pọ̀ lára wọn pé na ò máa nì anabi ni a o tó báyìí fún ala ọwọ́ sẹ́ fún anabi nàkọ́ òwúrọ̀ nǹkan tí wọ́n sọ anabi ni ọlọ́run ló bá lé wọn lọ wọn lọ báyìí gbogbo ti gbogbo madina àbí kò mẹ àbí bọ́ọ̀lì padà onkaluku ti sálọ lé rẹ gbagbagba ẹrú ti gbàgbọ́ sàbẹ́ náà gbagbagba kọ̀ọ̀sẹ̀ tó lójú ara wọn ọlọ́run ní àpadà ojú ẹsẹ̀ àwọn bàdó kùnrin kan ti ń gbàgbọ́ náà náà ti sálọ sọ́dọ̀ wọn náà ah àṣírí ti sọ́dọ̀ sàṣà lọ wọn ni kí yóò ṣe máa ṣe tí yóò ṣe àbí wàá padà kò sí balùwẹ̀ lọ́dọ̀ ọmọ sálámà yóò bọ̀ sọ ilẹ̀ kọ́ máa fọ gbogbo àwọn olùtí ń bẹ lára rẹ̀ ojú tí ó pèsè báyìí فإذا هو برجل على صورة لا الكلب معتجرا ما معنى اعتجار اعتجار لكي ولواني قواما لغو ما معنى كاسي سبا ما ولواني ودي لواني ويوي كسلار يسيو نعم bí ìgbà tí yorùbá náà bá wọ ẹ̀sìnkí tí sọ́kòtò lóyún ojú bí ojúkú lọ yìí tí wọ́n wá lu abẹ́ tí a já sí tí ó wá dá sí kò gbà tí òtútù dé tí wọ́n mú etí abẹ́ tí a dátọ́ lu òkè tí wọ́n dà wá sí gbogbo tí a fi bu etí bẹ́ẹ̀ lára náà máa lo kíní yẹn torí bí ọ̀dọ́ wọn ṣe rí ṣùgbọ́n nígbà pé ẹni tó gbé àwòwọ̀ tó wá bá wọn yìí àwọn wá bá dànù bí wọ́n ṣe nínú ó wọ́n ti báyìí fi kọ́ bẹ́ẹ̀ ní ti dógùn dáwà nínú ọba ti lè dé òsì sáfù wájú toró nírun òsì lè ṣe kọ́ ọmọ àwọn onífìlà náà wà tẹ̀síwájú ti mẹ́tẹ́ tẹ́ báyìí fi kọ́ bẹ́ẹ̀ wọ́n hà ló kálukú lọ́wọ́ ẹ̀kọ́ tá a fà wípé àjà fàtẹ̀lé wọ́n lè kí tán yẹ múlù táàbí ẹ̀jẹ̀ ìlànà ọjà lórí ẹ̀ ayélujára nǹkan jàre ayẹ̀sọ́ bí ẹ̀ gbọ́ Imani wa àbọ̀ tó síbẹ̀ rọ lọ èṣù náà ní mà alọ́bí gbé gbólé kí olóòní akáàkí mẹ ààrí ìmáàlì bẹ̀rẹ̀ ní ìmọ̀lá ń bá mẹ ojú ọ̀rọ̀ náà ìlú kù ti ìmáàlì wa àfọ ní wa àwọn sàrísì nánú kò sí ilé orí wa ní ẹ̀sìn ni kámẹ́ lè fi ìsìlámù wa láwọn ní ọjà lórí àrẹ̀bí ní kọ́nà tó wá fẹ́ wẹ̀ gan wa pa láwọn ní ọjà lórí ta ni kọ́dà ilé ìkàdé pé tí ọ̀gbẹ́ ìbára lórí ẹ̀ kò ní sálámà ètò pé o kò ní mọ̀ sí masálámà sábà ọmọ sùnmi mi lẹ́yìn lọ́dọ̀ ọlọ́run àbọ̀ ni mo bá ní ọlọ́run mi ò rí ẹ̀ mbẹ́ lọ́lọ́ ò rí mbẹ́. ojú náà ní ọba ìpamọ́ ni Jibril ó ní ya Muhammad àwọn tó tẹ̀sí la sọ ọ̀fẹ́ bọ́ sọ ogún lẹ́nu ó ti bàdá rẹ̀ àrẹ́bí ní bẹ́ẹ̀ ni à innal malaikata lam tada aslihata àwọn amàlẹ́kárì tọ́lọ̀ rán àwọn ìdí ìsọ àdáwálẹ̀ musulmi ẹni mẹ́ta jẹ ẹbí o torí àdéhùn mi tẹ́ ẹ bá ti ìdàjẹ́ ẹbí ẹni yọ jẹ torí ẹni ń bá lóyìn wọn èlú lọ́dọ̀ tiẹ̀ wọn èlú tó o bá ti rú pẹ́rẹ́ kò sí gbogbo ayé ìbáwọ̀ àkókò tì í tẹ́ ẹ bá ń bẹ lórí bí ṣe ń fẹ́ wà lẹ́yìn lọ́wọ́ ẹ wá dákun ẹni ọlọ́run bá ń bẹ lẹ́yìn rẹ̀ dáadé ó wúnyẹ. jama à ń sọ tẹ́kọ̀tẹ́kọ̀ à ń sọ tíẹ̀rí tíẹ̀rí usama bin laden ọmọ ìyá wa ni ọlọ́run bá ní gbàgbọ́ rẹ̀ bá ní foríjì jọ wàlìjà náà ṣùgbọ́n ó fi ara ní islam tí èsì kékeré ó sì pa wàlà ṣùgbọ́n tó fi pa wàlà ọ̀lẹ̀ skills bẹ́ẹ̀ mọ́ni àtúntì àpàdà lò ìgbónára ló bì kìí ṣe mọ́jú àdàbí mọ́ sọ̀rọ̀ wá tó ń lọ́yọ̀ sàlámù alẹ́ ṣùgbọ́n ìgbónára tó bì yẹn ìjú òjèmi àtẹ̀yìn ó lè bu wọn ni wípé wọ́n rí táwọn òrìgbára wọ́n sì gbọ́n táàgùn tìrẹ́ní àwọn èèyàn náà ni wọ́n wọ́n sì máa ń tàn náà ti fọwọ́ ara wọn bàjẹ́ lórí ayé tí wọ́n ra wọn wọ́n wá ń wò pé gbígbóná bí ṣe gbóná ra àwọn yìí bó o là ń ṣe ti lè rojú rí ọlọ́run àwọn ò lè rojú rí ọlọ́run o àfi tàn náà bá gbẹ̀sán bó o lọ sí adé ká gbẹ̀sán o ìtúyọ́jú wọn ti rírì o ti ka bírèkì kúrò lọ́wọ́ wọn o ti ka kúrò lẹ́mìí wọn o ti ka bírèkì kúrò lójú wọn o ti ka kúrò lẹ́sẹ̀ wọn kò jẹ́ kí wọ́n lè rí ìnáwó pé bó o lànà bí ṣe ṣe mọ́ kílẹ̀ yìí ẹ̀gbọ́n tẹ́lẹ̀ bá mi sọ ni ó ní náà nìyẹn kó lọ sí bẹ́ẹ̀ yé ẹ̀mí ti dó à ń kí Pakistan à ń kí Shishan à ń kí university à ń kí Afghanistan lẹ́yìn mọ́ nínú àyílá nínú àlàsáyì ó lè máa sọ ẹ̀kọ́ brothers láì jẹ́ pé wọ́n mú kàǹkà sókè ẹ̀wọ́n dúró farabalẹ̀ ìtọ́sẹ̀lẹ̀ sẹ́ni tí fi ń sunkún kò sọ́ di pò lọ́dà àgbélọ́dọ̀ ọlọ́run torí kò sẹ̀lẹ̀ sẹ́mi ní òjì sunkún lẹ́yà ìlà nígbà tí máa mú kí wọ́n fún wa èèyàn àti àwọn àtọmọdé ẹjọ jẹun àárọ̀ nígbà tí èdè àgọ́ méjìlá ọ̀sán kò rí kankan mọ́ wọ́n ti pa gbọ́ ọ̀dànù yóò wà kírun lásùbà kò rí náà fún ìdúlé kí yáà kí àyìnlá ẹjọ bí bá wọn ń sunkún mùsùlùmí ọmọ àyà náà ni ta ló wípé ìtọ́sẹ̀ sí ní rò àbíbẹ̀ ọ̀nà ló tó bẹ́ẹ̀ èmi tí wàá sọ kún bí sẹ́yìn wàá sọ pé kìí ṣe mùsùlùmí má ooo ṣé àgbàtà àgbàlagbà wí ni ọlọ́run ni ó provide oní provider àwọn àbọ̀nbọ̀ ṣùgbọ́n ẹni ò ń bí tọ́mọ bá béèrè owó oúnjẹ lọ́wọ́ rẹ̀ tí wàá ń gòkè kò sí tí ó fún ni kìsì kọ́ lọ ń kọ́ ní bóyá yorùbá yóò kílíà wọ́n ní fa tani provider àgbà bẹ́ẹ̀ ọmọ wa bẹ̀rẹ̀ owó oúnjẹ bàbá ń wókè ń wo sánmà bí ìgbà tí ẹ pé yọ ọ̀sẹ̀ ìjàmbá látọ̀dọ̀ ọlọ́run kò sí ẹ̀ka lọ́wọ́ ẹ̀. babalẹ́pẹ̀ sẹ̀pọ̀ ọmọ ìrànà tèmi ẹlẹ́tọ́rọ̀ ń ṣe òṣìṣẹ́ ìdẹ̀rọ ọlọ́run náà lòun débẹ̀ tóró ti gbójú wo sẹ́mọ̀ kòun tó dákò rẹ̀ ọlọ́jẹ̀ ń sànú mi sílẹ̀ ọ̀nà rẹ̀ wò mí iyùn ti ṣáájú wá máa nábàlọ́sì mi ọ̀nà lókun you can oríṣi ní ogun bàjẹ́ sáàbùrù màá tọ́jà àwọn olórí àwọn àǹsọ́ òun bá àwọn àǹsọ́ eléwọ̀ lélẹ̀ wà á jẹ́yà sáàdù gbàkákọ̀ ìyàwó ọkọ̀ fa ọ̀fà ni o bó ṣe bá sáàdù lọ ibi ẹ̀yìn tó báyìí ojú sí bọ́ọ̀lẹ̀ báyìí ojú kan kó sí ibi òkè sí báyìí lẹ́jẹ̀ sí ń dànù bẹ́ẹ̀ sẹ́kọ̀ọ́ sẹ́nu àti bí wọ́n máa gbé lọ mọ́sálásí kí wọ́n lọ bá ṣe kanopi bẹ̀ ọ̀ya ẹ̀ máa tọ́jú rẹ̀ bí mọ́sálásí sáfù gẹ́gẹ́ bí ọ̀sìpìtù níbẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ mọ́sálásí náà ti wá ń tọ́jú ẹ̀ wọ́n bá fi kankan sí ni àbí wàá ní àbí wàá pàṣẹ pé kí wọ́n lọ bá ṣe káyù káyù ó sì ní kí wọ́n mú bí òkúta gbóná wọ́n fi iná wọ́n wá máa báyà fi bá mi kan tàbí bí irin gbóná ànàbí sì ní ẹ má ṣe káyù ìlà ìkì kọ́dà gbogbo ẹ tí ì bá ṣe yọ wà nìjẹ́ láì lè ṣe ìṣèlú tí ó tún lè jìyà òun náà níta ni o gbogbo ẹ tí ìbá fòkúta ju èlò akadọmọ kìí fi láńtà ju kí mo ló mọ o kìí sí ìfi ọṣẹ dúdú bẹ kọ wá dì kọ máa fi segin lóko rẹ. wọ́n wá ní kí ni ọ̀ma ṣe wọ́n ní yàtà ládùúgbò bí a dàgbà alamu yẹn ìnira tí bá mú bẹ ìmánì ti bẹ pẹ̀lú rẹ yọ wà máa dàbí oyin àti àdùn lẹ́nu rẹ̀ kò sì ní wí ìwúyì àkàndùn ọmọ àdàgbà bẹ́ẹ̀ tó wọ́n máa sọ kúlú kúlú olóorun sùn kò ní sùn yọ ọmọ wa òkè á ah, àṣìlẹ̀ àwọn ẹgbẹ́ mọ́. nẹ́tíwọ́ọ̀kì ni máa wá kí bàbá ẹ bá gbé sórí ó dùn ó lè dùn báyìí ó lè jẹ́ púpọ̀ wá pa wọ́n. ní àkàndùn nẹ́tíwọ́ọ̀kì ni máa wá kí o inshallah man a stop ní quarter to inshallah ẹ ẹ ẹ ẹ ọba sáádù wọn ti tasáádù lọfà ibùdó kọrọlá lọ káàdù à ń bẹ̀rẹ̀ ìbọn ọlọ́run wa ní àdàbí sọ fún àwọn mùsùlùmí ọyá ọkùnrin ẹ̀yìn wọ ìbírí sọ fún àdàbí ọyá ẹni bọ́ọ̀lì ní ogun mùsùlùmí tọ́lá bá kó bèbí ọlọ́run bá gbọ́ sọ fún àwọn àdàbí pé wọ́n máa kọ́rọ́sọ́nà bá ní kọ́rọ́ yìí lọ wọ́n ti dalẹ̀ wọ́n ti bá yín jẹ́ ojú ẹsẹ̀ àrẹ́bí bá sọ fáwọn mùsùlùmí pé láàrin sọ lìyànà àdókòlù asir ilé àfipá ní ìkùrọ̀ ìdọ̀ ọ̀rọ̀ bá ní ìkùrọ̀ ìdọ̀ ní kẹtìlọ̀ kí asiri torí pé bá dà fóòrò ní ìdìbò lọ sàṣàṣà tó gbà lóṣe ẹlòmíì ìṣòwò ọ̀pọ̀ gbogbo ojú jẹ́ ń tàbí ìdí òde ìfà fi ń ṣe wá sí fáwọn èèyàn ní o eruku tí mo ẹlòmíì dojú omi náà ti ń yọ tí kẹkẹ ọlọ́run tó ní ká oníṣọ́gbọ́n àwọn yẹn dìde ọ̀nà wọ́n débẹ̀ anabi wa ni kí ni ìdájọ́ tọ́lọ̀ sọ ọlọ́run ni gbogbo àwọn tó yọ ìdásí ọ pa wọn gbogbo ìyàwó wọn fún ẹlẹ́rú kẹsì pẹ̀lú kí àwọn. àwọn kẹ̀kẹ́ ní àbúrò bàbá ìlú ọ̀hún dé owó àtẹ̀yẹ̀wò nínú àkọ̀rẹ́ tó náà ní a ta kí ni tánàbí ló sí i. nínú ìrètí wá sí ìlànà ìdí òkú dẹ́gbọ́ ìsà gbọ́gbọ́n tàntàntà nítorí nínú ọlọ́wọ́ sí náà ẹ̀ àṣírí lánìí ṣe ní gbogbo ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ ẹ̀ ẹ̀rí yóò pa wá àwọn ti bẹ̀rẹ̀ ń dàkà mi ọ̀rọ̀ dọ́wọ́ àdàbí basílẹ̀ máa wà náà òwò rẹ̀ tìrìdì paraniya wọ́n máa sàsàrà dàkùn ara ti nìyà àlébòdì lọ pọnmi àlébòdì lọ ibi tá a jẹ ọ̀dà ànábì ìta yọ afẹ́ gbà kankan lọ́dọ̀ rẹ̀ a sì gbà pé ànábì ọlọ́run ni ó lè bínú tán mú sí tẹ́lẹ̀ o àìwá lè bínú tẹ́lẹ̀ wípé yọ̀ǹda alẹ́ nìkan tó jẹ́ ní ti àná kó tó wọ mọ̀dínà òní sáà ibùdó màá tiẹ̀ ti a gbà pé ìtọ́ bá ti dá lórí ọ̀rọ̀ wa ìlọ àlọ́run ìtọ́rọ̀ fẹ́ sí fún àná ànábì má dàtọ̀ fẹ́ dáhùn wọ́n sá fún díẹ̀ ti dó àṣírí rẹ̀ àbí wà ní ìdáná sáré lẹ́fẹ́ bẹ́ẹ̀ sì lójú ẹsẹ̀ tí a ta ọfà ní sáájú ní à ẹ̀yìn bàbá ń kọ̀rọ̀ yìí lọ tó sì jẹ́ pé ẹgbẹ́ bí mo ṣe ń ṣe pẹ̀lú yín kábàbí òtó dé ànábì tó dé tẹ́lẹ̀ orí tánàbí fi í sí olàwọn náà tó fi í sí ẹ sì lọ́ọ́ gbàbọ̀dẹ̀ ẹ sọ mí dalágbó ọmọ àkùrẹ́ṣì jà ọlọ́mọ ti pa mí ṣùgbọ́n èyí jà sójú ogun rẹ èyí ò lọ́tọ̀ ẹ̀ẹ́kejì ni wípé wà láàtú méjì ni hátà kírọ̀ ẹ̀yìn ìgbà ní ìkùrẹ́ náà mọ́ mú mi kúrò láyé àfikọ́ padà jẹ́ àbàdí kúrọ́dọ̀ kó sí lọ. ọ̀dọ́ àgbà sábà lu ma lu kónkó ní kankan sábà lu lọ́fíìsì ni o ìwọ máa lu má pẹ́ ṣe tó ṣe ọ̀gá náà jáde bí ọ̀gá lọ́pọ̀ wọn ní ọjà owó òdu ni kùsùwọ́ anybody má ṣe ṣe jí wọ́n máa kó òkú pa sọ ma lẹ́fún tí sànńdé wa sọ ma kò bí ọ̀gá tó fẹ́ kọ́ lè di ọkọ̀ bọ́ba kọ́ tẹ́kí sànńdé oṣù kà sí ibi ọba kọ́ máa wù lọ wípé jọ́tà lọ ọkọ̀ nọ́mbà sí bí o ṣe fún mùsùlùmí ǹdẹ kọ́mọ̀bà òwúrọ̀ sẹ́ẹ̀tì tọ́ba ti ayọ̀ jọ́tà làkó rẹ̀ pọ́nmìrì nìkan náà ẹ̀tọ́ fẹ́ pè kọ́ àsìkò kékeré pé ẹ máa bọ̀ jọ́ọ̀tì ẹ̀ dáhùn ní olórí sẹ́ẹ̀tì o kí wọ́n fi ọ sí ẹ̀yẹ wọn kì í gbé owó ọmọ wọn ti bọ́ ọmọ ti di márùn adẹ̀kẹ́ fún ìrìn ó sáà máa ọjọ́ nsú ilẹ̀ yàwó kẹ́rìtì ni wọn ma kú sáwọn lu ma lu o anabi sallallahu alaihi wasallam kò kú ọgbà tí sáà lọsọlẹ ẹbí ba ni sáàdù wa kọ́ wọn ni àbí ẹ̀rọ gbọ́ wa bí ìgbà tí wọn lọ gbá láàrẹ wa látọ̀ sí tù pé wọ́n adájọ́ bọ́ọ̀lù sí ń bọ̀ orí ẹ̀sìn ní agbélé anabi ni ẹ̀yà ń sọ̀rọ̀ ẹ̀ ń gbọ́ra ni anzilu sayyidakum ẹ̀sọ̀ olórí ẹ̀ ẹ̀pọ̀nlé wọ́n wá sáré lọ bá sáàdì wọ́n ó gbẹ̀ka ìlú ẹ̀sìn báyìí wọ́n ti bá nàbí sẹ́ kúbà kanubí tánàbí olóko sí àwọn èèyàn òkúrè ìdájọ́ wá dé ṣẹ̀ríà court dé wọ́n wá ń sọ sáàdù kalẹ̀ bá nàbí sẹ́ sọ̀nù pé ó ń zìlù sẹ́yìn á ń zìlù sẹ́yìn dàkùn ẹ̀sọ́ lórí kalẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n kún dáàbò lẹ́gbẹ̀rẹ̀ mi pé Allahu sayyiduna ọlọ́run lórí tiẹ̀ o jẹ̀mú ẹ̀jẹ̀ adúmọ̀ ẹ̀kọ́ ni wà lánàá bí òkú ẹsẹ̀ àbí bá ń bọ̀rọ̀ tiẹ̀ lọ jẹ̀mọ́ tí wọ́n bá ti pè ọ́ lásáájú ìwọ lọ lọ́jà o ẹ́mbásì ti dọ́jà lẹ̀ wọ́n èyí bá pankẹ́rẹ́ lọ́wọ́ ẹ̀ owó yóò sì papọ̀ tútù bẹ́ẹ̀bẹ́ gbígbẹ́ bẹ́ẹ̀bẹ́ líle tó ń kálukú le rírọ̀ tó ń kálukú rọ̀ ó ní bá ṣe pẹ̀lẹ́ sí rẹ o ẹ dàpọ̀ tá a lẹ́ni tí ó pẹ́ ó sínú Islam amsasalam ta ló kí ó yẹ wípé olórí wa ọlọ́run ni ní darí alamari wa ta ló wá wí jáde ní ìsìn wípé lọ́rùn àìlú pípa tí ẹ̀ka sọ èdè pé ẹ̀ sọ̀gá yín kalẹ̀ ọlọ́run ọ̀gá tí a wọ̀. ẹ̀ ń gbẹ̀gbẹ̀ náà aláàbò rẹ̀ ó sì mọ ohun tí ń bẹ lára rẹ̀ pé èèyàn líle ni àìfèsì. Nàá máa lọ fẹ́ dájá lọ́dọ̀ fẹ́ lọ́fẹ́ parí ìjà láàrin ìyàwó rẹ̀ àti ìyàwó dàdà rẹ̀ ìyàwó ta ní o báyìí wọn náà wọ́n sì sọ̀tún wọ́n sọ ìyàwó wọn mú sí jẹ̀bi tó wọ́n wà dẹ́rẹ́ wọ́n wà dá bàbá tí mọ́sálásí gbà tí máa gbogbo inú àgbò tí máa gbogbo inú kí ni o ilé wa ń dáhùn wípé láti ilé àgbà náà ti yanjú o báyìí náà ẹjọ ìsàlẹ̀ òun là ń fẹ́ o ẹsẹ̀ déédéé o àyè máa fèsì fún ẹ nítorí pé o kò bẹ́ẹ̀ ni àwọn yóò ṣe lè ṣe. pé ah, tani sọ̀rọ̀ gbọ́dọ̀ tani sọ̀rọ̀ àwọn tó wà lọ sílẹ̀sì náà ẹ̀mí mẹ́rin náà fi sílẹ̀sì ara wa náà sì ní àsílẹ̀sì. káàbí ọba sọ mọ́ pé lẹ́nu ẹ béèyàn bá lágbára jù bẹ́ẹ̀ náà lọ sọ lè mú gun géńdé. náà ẹ̀kọ́ tó pọ̀ mẹ́wọ̀ ní ẹ bá sọ bàbá ìkàlẹ̀ anabi ni tí mo ní wọn lọ gbé ọ síwájú wípé àwọn Banu Qurayza wọn ní alájọsí lu wa àti wọn sáré ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá wọn wà ní àwọn àwọn àwọn èèyàn áwòsù wọn ti nọba sáré gbé ìrẹ sáàdì sáàdì rántí o rántí ti bẹ́ẹ̀ ni àwọn àtàwọn èèyàn yóò sáré ní sáré sáré àgbẹ̀ wọn lọ ojú ẹsẹ̀ kí ni sí tọ́ka jẹ́ bẹ́ẹ̀. sí ó wá òpé bẹ́ẹ̀ náà tó ní sáàdù náà ó ṣe lẹ́ẹ̀kẹ́ sàbìrì sí ẹmu sọ́wọ́ bẹ́ẹ̀ yẹ̀wùdí yóò máa sa yí ẹ̀ lọ́la láti yín kọ́dà kò jẹ́ pé ẹkún ní jẹ́ fẹ̀yìn yóò sì mọ̀ sọ pé ọ̀rẹ́ ni á o jẹ́mọ̀ ẹ̀rọ sí sí yẹn so change sí tẹ́ ń bá lòlò ní. ẹ̀dá kan nílùú tiwa lólógún bá gbàdúrà lápẹ̀rẹ̀ ìtiwọ́ máa sọ̀rọ̀ wípé no gbogbo àgbáyé lójú kò wípé àfi ológun bóyá tí pẹ́ ni yóò sì dáadáa tàbí kó lè gbọ́rọ̀ sáà lẹ́nu torí pé wọ́n kábàámà nígbà tí Abacha ẹ̀wù bí dọ́là sọ̀rọ̀ wálẹ̀ lára àwọn tó sì ti rú wa kò sẹ́ tí ò ní kú tí ó kù sí o tó jẹ́ pé ó sì dáadáa pọ̀ tí ò bá yẹ sẹ́fọ́ pàdé ọlọ́run wàláì ajẹ́rọ̀pọ̀lọpọ̀ àdúrà Abacha jẹ́ kan wàláì ní tí ẹ bá ma àwọn àṣírí kan nù àti tí ń bá wà lọ́rọ̀ àti ta irú lẹ́ni kí nàìjíríà ti ń dà wò wàláì ìròmí ìròmí nàìjíríà ti ń jó lójú omi olú rẹ̀ bá ń sẹ́lẹ̀ olú olú rẹ̀ mẹ́mọ́ ìmẹ́sẹ̀lẹ̀ olú láwọn abala kan ìròrí àti ìròrí kọ̀ dáfí ọ̀pàpọ̀ pọ̀ nípa pé bóòlù àwọn ó ṣe jáfíkà bóòlù ọdún àwọn amúnisìn tí ó jẹ́ pé modern slavery ò kúò nínú dictionary wọn wọ́n kàn pé kò sí slavery mọ́ àwọn àṣírí kan náà ni lọ́wọ́ tà lọ́lọ́wọ́ ilé ìsìn gbogbo ti ṣẹlẹ̀ Syria ìdùnnú Israeli ni ọmọ jẹ́nsì kò sí gbọ́dọ̀ rílẹ̀ nítorí pé ta ní ṣẹlẹ̀ sí Lárúbáwá bẹ́ẹ̀ bá ti rí múmi ẹ̀sìn lọ́ọ̀lẹ̀ jọmọ́ sẹ́kẹ̀fì ló fẹ́ sí mùsùlùmí náà ni ṣùgbọ́n ta ní bẹ lábẹ́nu nítorí pé ẹ lọ mú sọ́wọ́ látòlé lọ yẹ̀wú díẹ̀ báyìí àjàkọ̀ máa ké fún ìpariwo inú náà fi máa já wọ́n sì jàjọ́ ti pariwo lọ akadẹ̀rí dàkà magasin kan wọ́n wá ya mùsùlùmí orí ẹ̀ ní gbogbo wọ́n wá nara ẹ̀ lórí à ń fẹ́ ẹ̀ dé wọ́n ya yẹ̀wú díẹ̀ orílẹ̀ kejì ọ̀fẹ́ ẹ̀ òwe tí wọ́n pa mẹ́ ni pé ṣé rí lẹ́yìn ọ̀sọ́pọlọ fún ṣé ẹ rí orí nǹkan gbolo ṣùgbọ́n àwọn rẹ̀ sọ̀rọ̀ àgbà o tí a gbé àwọn ìbùkú ẹ̀ bá yẹn àjọ kú bẹ̀ ẹni ariwo lásán ṣùgbọ́n eléyìí wọ́n pè lórí ọgbọ́n ẹgbẹ́ nǹkan kan bẹ̀ ṣùgbọ́n kó lè wí náà yẹ̀wúdí ní àwa ni ẹ máa ń pè lọ́nà tí ó ní mọ́sù á sì máa san alágbára mẹ́lẹ̀ wọ́n ní wọ́n fa afẹ́fẹ́ sínú àwọ̀ jẹ̀mọ́ tẹ ẹ máa mọ̀ náà ọ̀pọ̀ ẹlẹ́à àná sáré kí wọ́n lé kí lónìí o ìgbé jẹ̀mọ́ wà pé máa mọ̀ níbi ẹ ti wo jẹ́sí lọ bẹ́ẹ̀ bá gbẹ́sí yìí tó a bá tó padà lẹ́yìn wọ́n sọ lóko ká pẹ́ kí sẹ́yìn kẹ́ fún náà ká sẹ́yìn kí ni ìmọ̀ ẹ̀ náà lẹ sọ pé táyì sọ yóò àwa la sọ yóò bẹ́ẹ̀ sí ọ̀bà yìí ọba wọ́n ní ọ̀rọ̀ kọ̀ wá kúrọ̀ bí jọ kíni kíni ń dáná òde wọ́n tàbí wọ́n mú kú ọ̀ mọ́sálásí ẹ dàgbò sí ayọ̀ jẹ ìyà díẹ̀ tẹnu yóò lè rán jẹ. sàmà pẹ̀lẹ́ yìí wàá bá yìí wàá bá mi lé mi mọ ìmọlẹ. náà jama ẹjọ níjọ lẹni sẹ́yìn lórí fídì. o yìí débẹ̀. ẹ kà sọ ìjọba àríyá kò lè wá bẹ. ó ẹ wá gbogbo sí ilẹ̀ ní ẹnìkan ẹnìkan máa ń bí sọ̀rọ̀ ọ́nìṣàlẹ̀ wà lẹ́wọ̀n ní ẹ̀sọ́ ọmọ bàtúmọ̀ mi ò gbélé bọ́ọ̀lù mú padà ìdí Ísírẹ́lì náà. èdè o jamaa mélòó lẹ́yìn tí ọ̀rọ̀ náà wọ́n o yóò dùbí létí náà. fanu bete. jamaa ẹ̀wọ̀n tí ìlú kọ̀ọ̀kan tí ìdẹ̀kùn ó fi wọbẹ̀ ẹ̀wọ̀n tí àwọn yìí gbé lọ ìlú ní ẹ̀fẹ́ ra pléyà tó kàlùkù yahoo wọ́n jẹ́ kí ni o tí wọ́n sì fẹ́ sẹ́ẹ̀tì nǹkan wọ́n sẹ́ẹ̀tì ẹ̀ kọ́nà ká sì rí otu kótó dúró tì tá a ní ọmọ pé mùsùlùmí kọ́lọ́gbọ́n bu world trade center àbí kílẹ̀ ń gbé tá a ní ọ̀rọ̀ ó clear àti gbogbo ayé ebi yahudi five thousand ti ń ṣiṣẹ́ tí kankan wà wá ń dọ́nà lọ. dọ́tà lámú blo. láì ṣe wíkẹ́ndì. dọ́tà lámú blo kí ló kọ ipò ẹ̀yìn nínú àkọ́kọ́ ni ṣùgbọ́n àwọn èèyàn kan bẹ́ẹ̀ náà wà mùsùlùmí tó mọ̀ pé agbára wọ̀ ọ̀ka wọn ṣùgbọ́n àdéhùn tí wọ́n fi kára wọn bí ẹ̀ṣẹ̀ mùsùlùmí ni àwọn arìnrìn ẹ̀ àṣẹ ẹ̀ bàbá náà lágbára ó sì màmá àkọ́. ìjọba tó gba àmú bẹ́ẹ̀ o. ẹ̀wọ̀n tuntun wá dálẹ̀ sí arọ́nù dùn jama èyí ẹ ẹ ẹ ọ̀tẹ̀ èyí fagidi bá dáa ẹ gbogbo ẹ bá fagídí bẹ̀rẹ̀ ìjà ṣùgbọ́n ṣe lágbára tó náà wọ́n yìn onírẹ̀ onírẹ̀ ẹjọ́ pa àwọn tó fọ́gọ́mọlẹ̀ agídí búrọ́dì ló kò tiẹ̀ wọ́n pé wọ́n fọ́gọ́mọlẹ̀ ẹ̀sẹ̀ náà ní gbé bọ̀ wọ́n sì àdẹ̀gbólẹ̀ fún gbogbo ọmọ bá jẹrà ó ti sẹ àbúrò yìí sọ máa pẹ ọwọ́ náà lè nà àfi pa òlẹ́nu ẹ tí ọba jà àbí bẹ́ẹ̀ sì bẹ̀rẹ̀ sí sọ ní pákó mu ní wọ́n tẹ̀lé egi lọ́wọ́ jí ní wọ́n ní gbégbá lẹ́jú rẹ̀ ẹ bá bẹ̀rẹ̀ sọ ní ìbínú náà. ìbínú àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ̀ lọ́sẹ̀ rẹ̀ ọtẹ tàfé. ìjẹun bàbá mi jẹ máa ń wo búlà máa ń pa mi bàbá bàbá bí usage kí ni tí ó wọlé ẹni mùsùlùmí ẹwọ ọgbẹ ẹwọ ẹsẹ ẹwọ ẹjẹ bíbà àti ká gbàgbé àyè ni o bí n tàlẹ́ lẹ́ o jọ́ọ̀mù yọ̀ọ̀ gbẹ̀bí fẹ́ yà àwọn ọ̀gbà mọ́ àti ẹ̀rọ rẹ̀ kẹ́lẹ́ yọ̀. ṣé bí ọgbọ ọgbọ ọgbọ ọgbọ làwọn dá tí wọn fi ń fẹ̀yìn sẹ́yìn níbi ìwé lọ́wọ́ gbàgbẹ́ ti kọ̀ọ̀kan tó bá ní ìtumọ̀ tọ́ ọba ti ń tọ́ ọba ti ń jẹ́ pé súrẹ́tì rẹ̀ ń bẹ̀ ọgọ́rùn-ún ni mùsùlùmí mẹ́ẹ̀ẹ́dógún náà rí ń bẹ̀ ibi ẹ̀ ti pọ̀ jù náà ebi bàtà làwọn ṣe sẹ́ẹ̀tì wọ́n sì ti mọ̀ pé ìlà àwọn ń rò pé ńlá ń lò lù wá tí àwọn bá ti ti bẹ̀ bọ́ wájú ebi pépà la fi yanjú ẹ lu yìí kí la fi yanjú ẹ o ìgbà tí a bá wá ń jọ lókè padà lọ́fíìsì kèbèrè ọmọ jẹ́ fifty mùsùlùmí ọmọ jẹ́ márùn-ún wọ́n sì láwọn fóòtì rẹ̀. apá kan ní apá bárẹ́jà ẹ wá wo sáàdù àdàbí ni wọ́n ti fọ̀rọ̀ sọ lẹ́nu sáàdù ni mo kọ́kọ́ bẹ́ẹ̀ béèrè ṣé tòótọ́ lẹ sọ máa ń kó sọ ah wọ́n lọ alájọ ṣe ní à ìwọ náà ni sáàdù náà àdúrà jọ sí àlàáyé láàtà àkóso sáàdà fi láì lọ́wọ́tò làmínì àsìkò wa tó tí sáàbò ní ti gbọ́ ẹ̀nìkan lórílẹ̀ láti sòdodo tó bá wá látẹ̀mí ẹ̀ jọ̀rọ̀ nìkan yóò dìde lọ. ọba sọ kàdúrà fún mi kí ni awúlẹ̀ mi tó sọ yìí. sáàbò ní náà. alisa salam àwọn kò mìíràn fíìn náà ti dùn àlẹ́ yìí àbẹ́bí ṣé n ti ń bá wí náà ṣé wò ó tó ní jẹ́ jẹ́ ẹ̀yẹ oríṣẹ́ ilé ẹ̀fọ́ lọ́dà lọ́dà máa ń wá ló ní afárabọ̀ òkú sí bí tàbí kánàbí òkú ọ̀wá ṣùgbọ́n bí tánàbí wà nìkan bí rẹ̀ ó mọ̀ pé tó ń bá sọ nǹkan kankan tí wọ́n bá ti yẹ̀ láti sẹ́mọ̀ nǹkọ́ ṣùgbọ́n fẹ́ gba permission pé ǹjẹ́ ọba jẹ́ ìlànà tẹ̀lé mi tẹ̀mí tẹ̀mí ní ìfisọ́ ìní wo wípé àwọn eléyìí àjọ ń ṣe ojú déédéé máa fi wọ wọn ibi tánàbí wà rè níbi kanopi wọn ọwọ́ àná wọ́n báyìí torí pé kò jẹ̀mọ́ra déyìn bá jẹ́ àfa sunna tí ń sòrò wọlé ayé ọkùnrin kèsì pàtàkì tó lu tá a wá gba ọ̀rọ̀ fúnra wa dọ́tọ́rìtì láàfin pàálà pẹ̀lú wà lẹ́ǹkọ́ kò lè wú bí àbí wa ó wá fẹ́ sọ wípé sí láti bí náà àríwá fẹ́ bá mi ò kí n bá sọ náà sí lójú o òtún sọ pé ti ṣe jẹ́ láti sẹ́mà táà gbọ̀rọ̀ mọ́gbàgbọ́ tí ó wà nítorí pé tí mo wulẹ̀ sọ gan náà kò ní sẹ́ni ọwọ́ ni ṣé bẹ́ẹ̀ sì ni wọ́n ní chéńjì ìdájọ́ tí mo bá mú láti bí náà ọwọ́ ó gbójú wo bí ọwọ́ àná ọwọ́ yìí. àdàbí náà ta ló mí bá wọn. amsasa ni ẹsọ fún sáà ló pé tí ń wíyé mi àní lónìí ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ fún látòkè sánmà wípé alábí mi ń bẹ lórílẹ̀ ṣùgbọ́n náà ti darẹ̀ tọ́ wá sí kóòtù láàrin náà hàn yín lọ́wọ́ jẹ́bẹ́ ìjà ṣe ìsìlámù tó ń tọ́sẹ́ kí sì tàn lásán wà lẹ́wọ̀ ẹ̀sìn wà lásán. ẹ̀dá kan sáà ní ìwà ló jẹ́ bèrè lọ́wọ́. ṣáàdù naam ṣáájú wọn dájọ́ fọlọ́sàsálà nígbà ọ̀jẹ́ bá nàbí ọ̀fẹ́ yìí àdéhùn ìtàwé sì sọ pàǹfẹ́ nù ọlọ́dà nàbí pàǹfẹ́ ṣáájú náà kò sí wà dájọ́ ànábì yìí tó bá ti sọ náà nàbí ọlọ́wọ́ bá fẹ́ ṣáájú wa ni ìdájọ́ mi ń lọ báyìí àdúgbò tálà mọ̀ ọ̀tẹ̀lẹ́tò mọ̀ ọ̀tẹ̀lẹ́tò mọ̀ gbogbo àtọ́ yọ̀dà sí wà níbi ìnùwọ̀n kí wọ́n pa wọn jẹ́mọ́ ẹ̀jẹ̀ a máa gbàdì àwọn èsì pààyàn o kí ló bí ọ̀rọ̀ ìlà ní ìdí ẹ̀ mọ́jẹ̀ wọ́n gorí ọ̀rọ̀ wà bá wa ẹ̀dá kan kí ní ẹ̀rọ ìsìnkú àti tẹ̀lẹ̀ ẹ kó yí ní ẹ̀rọ ìlú sáwọn àtàtà bá wọn àwọn àwọn àlẹ́ ẹ̀yìn pápápápá àwọn kó mẹ́jìnà àwọn náà ju òkú ẹ̀kú mẹ́jìnà ah. ìjọba kò yé sọ wọ́n sì sọ nìsín Abada. ṣùgbọ́n kò sí abẹ́dẹ̀ kò sí sí àdẹ̀wò ní máa mẹ́rin wá pin ọlọ́nlọ́lọ́ àdéhùn tẹ̀ ẹ̀ ti dúró ṣùgbọ́n tí ó bá gbé ní fún àníṣe ẹ̀mí ó pàkà sọ pé èèyàn kọ́ kẹsì tẹ́lẹ̀ òní orí ojú ẹsẹ̀ òní bákan náà dúkìá ọ̀ká sì pín sáàbùn gbígbólóhùn tábà yìí bẹ́ẹ̀ ni sọ wípé àwọn ọlọ́run bá tẹ̀wé tó bá jẹ́ pé wọ́n tó kù sí tó fẹ́ kí ànábì ọ̀jà àwọn akọ̀rẹ́sìn àdógún má ti pa mí kó o tún ṣùgbọ́n níbi ti sọ ṣáájú bá mazabu ṣe lọ ọ tẹ́wọ́ sọ́nà wípé láti òní lọ látẹ̀kùsógún kùrẹ́ṣùn ẹ̀yẹ ìrúfẹ́ máa wọ kùrẹ́ṣì ò ní dìde ogun sí yín má ẹ̀yìn lẹ́ẹ̀mà dìde ogun sí ìtumọ̀ ẹ̀dùn wípé wọ́n dẹni ilẹ̀ ẹ̀dẹni òkè ṣùgbọ́n náà ti gbàdúrà nípa nàbí sákòóní sọ tọ́yẹ́ pé mú mi sọ́dọ̀ báyìí ti wù mí kí wọ́n bọ̀dọ̀ rẹ̀ èyí sọ ọ́ tán báyìí ẹ̀jẹ̀ sọ padà lójú ni lójú ti ń sàn lọ wọ́n rọ́ṣẹ̀ lọ bẹ́ẹ̀ ibẹ̀ lọ gbá bọ̀sálì kí a lọ. sáárò ẹ̀ lẹ́nu ẹ̀fẹ́ seventy thousand màlẹ́ká ni àwọn. ni wọ́n wá sórí orí ayé síbi jàǹdà sáré ojú ẹsẹ̀ jẹ̀ gbẹ́nu sáré sáré sì fún wa ànábì ní kápẹ́ nìkan bẹ tí ó là bí àsáré ní sáàmù ní bàjẹ́ mi díìlì akátìfẹ̀ tí ó là ń tẹ̀ náà ọ̀dà àdáyé àti ti bẹ́ẹ̀ mẹ́rin. ẹni ọlọ́run ló yọ ìparí àlàbẹ̀rẹ̀ ni bí a ṣe ṣe sáré bí tọ́ sọ́yẹ kí nǹkan kọ́ wà nù tájọ máa ṣe papọ̀ mọ́ láyé sọ́yẹ kọ́ wà ọlọ́run wa ní tó ń ti bẹ́ẹ̀ dúkìá mi sì bẹ̀rẹ̀ rọ̀ bó ti ẹ̀jẹ̀ pé wọ́n yí wọ́n dà mẹ́ ṣùgbọ́n dúkìá bẹ̀rẹ̀ rọ̀ ìtẹ́mi ọlọ́run tí mo sọ tọ́jọ́ rọ̀ mi ìmìlẹ̀ rọ̀ wọn ṣùgbọ́n àjẹ́ àmú kèéta yé òun náà lẹ́sẹ̀ gẹ́gẹ́ o òun náà fi yí padà yí padà o sí àwọn pé mi ní ẹsẹ̀ ọwọ́ pé tí àmì bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn ìpìlẹ̀ ẹ̀sìn mi sì bẹ̀rẹ̀ ara wọn ọ̀dà obìnrin wọn máa fẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ fún bẹ́ẹ̀ tí ẹ sì máa jẹ́ ìyẹn o wọ́n wá ní kí ló tẹ̀ òun náà ni gbogbo tí ẹ bá ti pa tí ẹ bá dùn apá kan àfa àbọ̀ bẹ́ẹ̀ pé mi ò fẹ́ mọ́ bó ṣe pa gbàmọ́dà kọ́ lọ́sìn gbogbo wọn ti jó ń jẹ wọn pátá tí wọn bá ti sọ ọ sẹnu àrọ aláàlú wọn ni. bẹ́ẹ̀ sì ni yahud àwọn kankan mẹ́fà jáde lè fura tọ́lọ̀ sí ilé ìwọ̀ fún wọn gbogbo ẹranko pátá tẹ́sẹ̀ ọba ti là pẹ́pẹ́ yẹ wọn ò gbọ́dọ̀ jẹ́ èyí wọlé ràkúnmí ẹsẹ̀ rẹ̀ ọ̀la kúlà fi dúfò àwọn ẹ ẹ ẹ kílà kílà ń pè wọn ní ẹran tí ò ní láṣẹ. tí ò ní láṣẹ bátú pápá yóò dò kò ní lásì ràkúnmí kò ní lásì wàhálà lẹ́dínà àdó àrọ́nà kúlà ní dúró gbogbo ẹ̀rọ tí wọ́n ti lásì tó jẹ́ kó àlàyé ìwọ̀n kọ̀dẹ́ wàmínà ìbáfọ́dọ̀ wà lọ́nà mi àrọ́nà àlẹ́ ṣòro báwọn máa àti wọn ò gbọdọ̀ jẹ ọ̀rá màlúù náà àti ti kíni o ilá mahamadu fún àfẹ̀ǹtẹ pẹ́pà tí wọ́n bọ́ awọ ẹ̀yìn rẹ̀ ó lẹ̀ mọ́ ẹ̀ràn ẹ̀ràn wọ́n sì wọ́ bẹ́ẹ̀. àwílẹ̀ hawaya hawaya onikrish ibi tó jẹ́ lọ gángan ṣáàkì àbí àwọn máa tàlátọ̀ bí àwọn tàbí èyí tó bá ti bọ́ọ̀nù bọ́ọ̀bọ́ mẹ́ ègbò ẹran mọ́ bí kíní kan bí sí gbò wọ́n lè jẹyọ. ó <laughs> sì máa ń mú ẹran tọ́jà láti fún ẹ wọ́n wàá sára fún nǹkan yìí ọlọ́ọ̀ni dáadáa jẹ̀sẹ̀ náà bí bá tó yìí nítorí ipá ní ìṣẹ̀nà rírọ̀ àwa fi dìfíkọ́tì fún un tí wọ́n máa jẹ. ẹ máa jẹ egun. sí ẹ̀kọ́ ọ̀rọ̀ ti bí wọ́n sọ wípé ẹ máa jà lára ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ jẹ́ irú ẹ̀ ẹ sì gbọ́dọ̀ jẹ́ àárín ẹ̀ ṣùgbọ́n ibi lébélébé ibi ìrùdíhùn tẹ́ ẹ bá gé ẹ lè jẹ́ àti bí ẹnu sọ́nsọ́ ẹnu sọ́nsọ́ ẹ lè jẹ́ tẹ́ ẹ bá yàrá yìí bí kẹtí máa dá púpọ̀ àti tí fi mìíràn ẹ jẹ́ ah, ẹ jojú ọ̀tún ẹ̀ ọ̀tí ẹ máa fi tò sílẹ̀ náà ṣàìdá ṣùgbọ́n òdìdí ẹja aláàjì ni kírímìnà ni wọ́n kí wọ́n máa fa nǹkan báyìí wọ́n bẹ̀ ẹ̀pẹ́ di ẹ̀pọ̀ jẹ́ wẹ́rẹ́ o gbogbo tí wọ́n mọ̀ wákàtí. ẹ jẹ ká díẹ̀. a ti wá rí báyìí àwa ń bọ̀ padà wípé ọlọ́run ti fi ká máa jẹ́ ìjẹ wọn àwọn apá kan àfa ni kò sí àyàfi jíjẹ náà ní kọ́ máa jẹ àwọn apá kejì ní là oúnjẹ yìí a máa jẹ́ tora àgbọ̀yé ṣùgbọ́n a padà síbi tí ọlọ́run bá ṣe ní àlàyé inú ẹ̀sìn wa tọ́ba ti wá ń bọ mọ́ nǹkan tá a lè jẹ lọ́dọ̀ tí a náà láàmà jẹ wọn ni ẹ̀sà àwọn tọ́lọ̀ sí ní àlàyé àti tùsí ní àràmù wọn ni sọ́ọ̀tù Maida ọlọ́ni hurrimat alaykum al-mayta gbogbo ẹran tọ́ba ti kú fún rẹ̀ tẹ́nìkan kú tẹ́yìn tó ẹ̀ gbọ́dọ̀ jẹ́ wọ́n lẹ́yìn màmá tí a jẹ kí mọ́kà kí ibi tí wọ́n ti ń ṣe pọ́tírì àwọn kèbèrè sì fi mú ànàbí sí lẹ́mìí ara tiẹ̀ riwaya ọgbà yahudi ni mílẹ̀ tẹ́tẹ́ náà fàṣà yahudi kọ́ náà kèbèrè náà wọ́n sàṣà wọ́n ní dúró náà ẹran kú fún ẹ̀ ní ìsìn tá a pa ànàbí lọ́lọ́ yìí ètè ẹ̀dún tá a lọ́pa ó sì jẹ́ pé tọ́lọ̀ ń bá pa ní ọmọ ìyára rẹ̀ ìdí ìgbà wa pa ìyọ́jà láàrin torí wípé àwọ̀rọ̀ yẹ fún mi wà dáhùn ẹ̀jẹ̀ àwọn amọ̀túnmọ̀ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ o nínú sọ́tọ̀ náà àti àmà dáàmà mọ̀síwò àìmọ̀ ẹ̀jẹ̀ ti flow wọ́n ìbá àjẹ́ pé ńgbàjà fẹ́ gún ẹran wọ́n ta lọ́fà gbọ́nyà òkúta àdìrẹ́ ẹ̀jẹ̀ wa ń tọ́ kí ẹ̀wà tó gbé ẹ̀jẹ̀ o kí ẹ̀ lórí máa bọ̀ tàbí kẹ́ ẹ̀ dẹ̀ tàbí ẹ̀ràn tí a pa lójú ẹ̀sẹ̀ báyìí jẹ̀ máa wọ́n kò sùn rẹ̀ àwa tí wọ́n ń gọ́fà tún wa ṣe ẹn tí ń gọ́fà wa tún àwọn náà ṣe wàláhì ìlú ìbò ti gbà pé èèmọ̀ ọlọ́mọbẹ̀ mi kádàrà á jẹ́ ìjẹkújẹ dàgbà ọlọ́run láàdó lù àti tó ń bọ̀ yìí wọn náà kò yé yẹn ní sí ẹni ní ọmọ wọ́n lóye pé ọ̀dà àjọ̀dún ẹran lọ kéèyàn òfin jẹ̀kọ́ ẹjọ́ sí pé kisɛ kelen bɛɛ ka bɛn caman ko ko ten ɛ n'olu bɛ ɛ yamma pe kɔlɛ yi ne b'a ye bɛrɛdi tó tó b'a ye tiɲɛ ne ma pe bi ɔdɛ bɛ yan nin yɔrɔ la wɔn ma ta fi twenty naira awɔ wɔn a to kɔlɛ bɛ di a a nɔra yi ko sɛbɛn yi sɛbɛn. Bale basu lọ thirty naira. tí ẹ pèsè bá gbẹ̀mí lọ́nu láàbù ìjọ bẹ̀rẹ̀ mi èèyàn lè jẹ́ kí ní ìfọ́sẹ̀ kan ọmọ kùkù. òun sì ti jẹ́ bí ọdún mẹ́wàá jì. ọdún mẹ́wàá. ẹ wá máa wo tí àwọn oníṣáyẹ́nsì nǹkan nǹkan mọ́ra wọn mẹ́díkù pàṣẹ náà ìkàbá ń bá a sọ̀rọ̀ kò ní mọ̀ pé ká. dókítà mo ti jọ ìdáyé. wàdán wàláhùn ìzí ẹ̀bùrọ̀ yẹn lẹ́lẹ̀ wà máa ń kò ilé àlọ́ ilẹ̀ ìwé àti gbogbo tí wọ́n bá ti pa tí èso náà ní adá pọ̀ sí wà ìmọ̀nìkọ́nìkọ̀ ẹran tí okùn fún lọ́rùn bọ́yá fún ẹ̀ ló fún okùn fún ẹ̀ lọ́rùn bí tẹ̀ ẹ̀ sọ́mọ́ àbẹ́yìn àlẹ́ fún lọ́rùn àfẹ́ ẹja kàmáńgé wàlúwòkúdà ẹran tí e pé àlùwákùnrọ̀rọ̀ wa òun ni àdọ́gba ṣẹ̀rí kí nǹkan gbà tó gbù mọ̀lẹ́bí náà ni o ọkọ̀ náà lọ gbà ní o gbù ló ti lè wọ́n mu wànàdíyà àbí ìtẹ́gbẹ́ rẹ̀ kápá mọ̀tò àníyẹ fàyínà máa mọ̀ fẹ́ yóla wọ́n ní díà àbẹ̀rẹ̀ tó jára tó kù ẹ̀rẹ̀lẹ́ àti sókè àjàkejì ló fọ kiri. wà á má a kára sábà tàbí ẹrẹ tẹ ẹ bá nínú gbó tẹ́lá kó àbídá jẹ kù. dídí ọ̀yà. ilé àwọn àgbà kẹ́yìn tó àfitẹ́ ẹ bá dùn à àfitẹ́ ẹ bá dùn yìí èwo lọ́wọ́ amúnú gbogbo ń tà sọ yìí mẹ́yìn tàbí dùkúrò kù lè dé sókulẹ̀ fọ́ bẹ́ẹ̀ sáà ń dún ẹ̀jẹ̀. ẹlẹ́dẹ̀. àjẹm ẹlẹ́dẹ̀ ètò ẹ̀ ti pa fún nǹkan mi wà mọ́bílẹ̀ ti lẹ̀ gbogbo ń tà ọ̀gbọ́dọ̀ má pè lórí táwọn bàbá tí ọjà láàyè kí má jàmà kọ wọ́n dà kọ́ lọ sí yóò sì jẹ́ pé tọ́lọ̀ ń yọnu sí tọ́jẹ́ tọ́lọ̀ ní apá sí ṣe tó wí labarí àwọn kan ní pé bàbá bàbá bẹ́ẹ̀ là nínú àwọn ọmọ àdúgbò ní ọmọ bẹ̀rẹ̀ ọ̀bẹ̀ sì mú dáadáa ní ọmọ bàbá bàbá bàbá mọ̀lúwà gíní màlúù tì í wọ́n lọ pa mẹ́rin kí a kà ó kọ́lọ́nà láti pa kọ̀pọ̀ báyìí náà ti sọ ìgbòrò lẹ́yìn olóbìnrin àti ẹ̀ fi ń sòkú ìyá àgbà nìyẹn lẹ́kọ̀ọ́ ní ọba ṣe màlúù tán ọba ṣe tọ́kùn ibi ọ̀jẹ́ owó wọ́n ní ẹbẹ̀rẹ̀ lọ tẹ́ màá mẹ́sì ní sẹ́wọ̀n ọ̀dà kọ́ ọlọ́run sí ni ó dẹ́ kọ́ ọlọ́run sí ṣùgbọ́n ọlọ́run ti pa fún mi wọ́n ní bí ibo ṣe bá wà fi ń sòkú ti ani màlúù ti pa sí okùn mọ́jẹ̀mú kan lárí àárí kejì wọ́n sì méjèèjì ó pè wọ́n dà kọ́ ọlọ́run sí yóò ṣẹ̀jẹ̀ sí kí ni o ti pa fọ́lọ́run ṣé ń tẹ́ wá sọ bá ti pẹ́ ẹ̀yìn ẹ̀yìn òní jẹ́ mọ̀ ìgbọ́n lọ́kùn pé màá lù gífà kó ṣe nínú ẹ̀sìn láti sọ àti ẹ̀rí o tó ní ẹ̀kọ́ sí àfa aládìsí. màálù táyì náà lọ́rọ̀ àjẹ mórítà kọ́ alápàtàpá ọ̀fẹ́ ẹ̀ta tó ní àpá fọ́nà tí a dá àpọ̀lọ́ sí ìwọ̀n bẹ́ẹ̀ wọ́n sì bá sọ̀rọ̀ ìwọ̀n bẹ́ẹ̀ àwọn wàhálà ìlú ọlọ́run ní kátàkárà kò sí lálàájú kásì máa jẹ ìgbà kò sí ní èèwọ̀ àjẹ́ wípé ìsọ òòdà láàyè òwò tí wọ́n fi ṣe òun ó ti di tí ọlọ́run ọba yọ́nú sí. ilé wọn ni ìyá ni wọ́n tún pè mí wọ́n ní pòfẹ́sọ̀ bíókù ìlànà clock seventy wọ́n lè pa pa ẹtí kí nǹkan kan wọ́n bá gbé fún mi wọ́n ní oúnjẹ bẹ́ẹ̀kì wọ́n bá tún káwọ̀ rẹ̀ kú wọ́n ní kí la dé. àfàyọ jẹun. àfa jẹun torí ẹ̀ láti gómìnà àfẹ́yìn adẹ̀ fún ìmọ̀tì náà àti bàbá yìí ò lè bá ní gbìntà mú i ẹ jọ sára mọ́tò ní ráìsì ni tọ́kì mà lé léyìí. méje méjì ní bẹ níbi ntí àjẹ ntí àwọn ọ̀pá yóò jẹ́ pé ọ̀pá fọ́nà tí ó sì jẹ́ tó ní ìpìlẹ̀ inú ẹ̀sìn ọ̀dà kù ẹ wá jẹ ráìsì ti mẹ́mẹ́ ẹ̀dá kan bí mo bá pẹlẹ̀ bẹ́ẹ̀ kú náà ní yóò gùn tí ọ̀jẹ̀ pé ẹran mẹ́mẹ́ tí òní bá ti pé ẹran dùn àdúgbò èmi jẹ èkuru yóò gùn náà kí á ló kùmọ̀ tẹ́ ìdí láyé ẹ ti mẹ́sìn lè fúnra yín gbà ń ó yò láyé jẹ nǹkan ń yọ ń bó àwa ń bó ẹ mọ wá ní ẹ̀wù dì kan lọ́rẹ̀ tàbí nà sọ̀rọ̀ ìsọ̀rọ̀dé mo wá wà lọ́rẹ̀ ọwọ́ ń sin ọmọ rẹ lórí ọkọ̀ wọ́n ń pè mí ní rìbìkà wọ́n ń pè kí ni o wọ́n bá bọ́ jẹ̀fọ́ yẹn wá pẹ́ra olúwa yà sí mímọ́ ìdí ẹ̀dá sí i wọ́n sì gbé wa wọ́n bá kọ́ ọ̀pá ẹni ẹ̀ lọ tèmi ìtọ́nà ń sọ ló ń yẹ wọn lọ. kásì ìyàwó ibẹ̀ ló ṣàbí ó sì bẹ́ẹ̀ sì wá. ó jẹ kí ẹgbẹ́ fún mi. mo bá tó wa Mr James lọ àwọn kúlọ́ọ̀kì fọ́ọ̀tì kọ́ra báyìí máa ń wà lóko wọn lọ́ba pa òkú fi sí ìṣòro yẹn wọ́n sì gbé wájú wọn ni nǹkan ọ̀bọ̀ ó sì pẹ̀lú ọlọ́sọ̀rọ̀ dáàbì rẹ̀ nìka o náà bí ọ̀sẹ̀ tó lọ tí mo jẹ́ ọmọ ẹ̀ ní atúpẹ́lẹ̀ ah mo wá káwọ́rọ̀ ní kí ló dé mo ní ká ah, ó pọ̀ náà ní ẹ̀fìn pàǹtó tó ṣùgbọ́n wọn ò pa fún ọlọ́run ah ó ní gbàgbé mi kílọ̀kì fọ́ọ̀tì kí ni àràmù bẹ́ẹ̀ àfà kò ní ìpìlẹ̀ nù ẹ̀sẹ̀ ẹ̀rẹ̀ jẹ́jẹ́ ṣàwọn èrè káàjó ni o ẹ̀yin gan ayé bí wọ́n ti dàgbà yín lọ. ìṣàjọ sùúrù náà kò yé mi ayé ọ̀nà àgbọn lọ sórí tíun àwọn agbọ́dọ̀ fìgbò náà káàdé gbogbo ẹ̀ dùgbẹ́ ẹ bá jẹ́ yan kàdá fún àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ alákọ̀jẹ́ àgbọ̀dọ̀ gbogbo náà tó sọ yín pé ààrẹ àwa padà ọ̀nà ọlọ́run ló kí sóun lẹ́nu èmi ò nídìí kì í ṣẹ̀ṣẹ̀ ìṣèwádìí pé sọ́ba kí ní kàmọ́ bá kí ní kàmọ́ lọ́ba mẹ́lẹ̀ kan lọ́rẹ̀ wọ́n ń pè ní mr coca kí ló gbélé nu òmúlé ti fáàmù tẹ́lẹ̀ bí ń ṣe ẹ̀jẹ̀ láàárọ̀ ni ó wà lọ́wọ́ kúkú ẹ̀jẹ̀ ọ̀rẹ́ rẹ̀ wọ́n wá bọ̀ lọ́ba níbi tó ti ń sa òkú ẹ̀jẹ̀ bíi dọ́sbíò kókà lè ó sì pẹ́ wọn ti kó lórí gbà aṣọ́bí ti wà lórí lẹ́gbẹ̀ẹ́ wọn tó mọ wọ́n ti bàbá wọn bá bẹ̀ wọ́n ti kó ní ẹsẹ̀ rẹ̀ ṣe é tún sọ ìwà náà ní àdínkù ní pé ṣe bẹ́ẹ̀ ṣe ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣe yí ọ̀rẹ́dájà máa ń lọ tí a gbé wájú àbá sí ẹ̀kọ́ sì sọ fáwọn aláàbí pé kò sí tọ́ka wọn ẹ̀dá wàtọ̀ áàmì lẹ́dí iná utul kitab oúnjẹ wọn yìí hillul lakum ìtọ́ bá jẹ́ ara kùsùn bá gbé fún wa ìjẹ́ ìtọ́ lọ ń sọnù pé ẹ máa hmm. kì í tí a sì wọ́n tún pẹ̀lú Mr. JJ wọ́n lẹ́yìn ìbọ́bọ̀ wọ́n lẹ́yìn gíní o ṣùgbọ́n sí èyí náà fi jẹ ọ̀pẹ́ ayẹ̀kẹ́ màlú lẹ́bà wá ìsàjẹ́jì lọlé bẹ́ẹ̀ lẹ́bà rú bẹ́ẹ̀ mọ́ báwo ni bọ́sẹ̀ ó ní mo ti gbèrè sà gbàgbà á mélòó lẹ́lẹ́ ẹ̀rọ mélòó lẹ́lẹ́ à ó ní mo ní ẹ̀dá ni ó tóbi bàjẹ́ ó kúrò ní àwọn tí èyí nínú yẹn tí mo èyí níwò ẹ̀rẹ̀ àgíríkì ní ìdá lẹ́jẹ̀ mọ́tò báyìí afáàsá wo dúpẹ́ kí ni a fẹ́ kọ́bọ́dá olùwàyà ṣé kẹrọsí wà láwọn ọmọdé kí wọ́n gba owó kẹrọsí lọ́wọ́ yín náà ni tó mọ́sálásí bí ẹ ṣe ń bọ̀ lọ́dẹ àná jẹ́ kí wọ́n dùn kọ̀sán pàlá lè dùn kúlẹ̀ lọ́lẹ́ nù sẹ́nu kọ̀kọ̀ kọ̀ máa wọn la tẹ́lẹ̀ nù sísè sínú lè bẹ́ pẹ́ tó lé ní wọ́n á gbé lọ́gbà ẹ̀ẹ́ àbúrò wa kọ́dà láàyè yourself. ilé aláyọ̀ lè jẹ́ àwọn sáfì ọ̀sẹ̀ fún ní ó kálukú ọkọ̀ bẹ̀rẹ̀ o bẹ́ẹ̀ bá sẹ́ni jẹ́ tó lẹ́sìn máa gé o. wàhálì wàtò àmúlẹ̀ ní ìlànà. wàhálì wàtò àmúlẹ̀ ní ìlànà tó kíta wa. ìdúlà. ẹ jọ sí. pásítìrì ọba jẹrú èyí olókè. abáàlọ́ díẹ̀ díẹ̀ làkàrí àdíẹ̀ ní bá tó pe àbá àbá sàyídù wọ́n ní kọ́ abá àpẹẹrẹ ní one one irọ́ ní twenty four birthday ọjọ́ tí wọ́n bí Jésù ọba sábà dúró ọjọ́ bíi àdàbí gbà àkọsí ọ̀rọ̀ sára rẹ̀ kọ́ni tí wọ́n lọ ẹ̀sìn afáàlọ́ bá pa ẹ̀ bá gbé ó tún di wá wà wọ́n wà nígbà tó di wípé kìsẹ́ǹtì wọ róòmù torí pé ìran bẹ̀ ẹ̀bọ tí ń padà bá ró ọlọ́run ní ìjẹba pàṣẹ ìdòwòsà ṣé jẹ́nọ́ọ̀sì wà láyé mọ́ ẹ̀ la bọ̀ wá kàtàn débẹ̀ yẹ ọ̀kan náà máa yà àṣìléyà kan lọ tọ́jú wípé bí ijọ́ kẹ̀kẹ́ oníwà máa wọ́n dé ọ̀ wá ìrànlẹ́yà ọ̀sẹ̀ rẹ̀ wọ́n wá kẹ̀kẹ́ lọ́ba tí ọjọ́ kọ̀ bá pẹ́ ẹ̀ pẹ́rẹ́ yà ọlọ́wọ́ parọ́ ẹ̀ kọ́kọ́jọ́ fún mi mo bá tún bẹ̀rẹ̀ lọ́rọ̀ ìjọ kejì ah ó ní àwọn sọ̀rọ̀ pé àwọn àtọ̀pẹ́ pọ̀ ládùúgbò wọ́n fún mi rẹ̀ pé òwá ní kò wọ́n fẹ́rẹ̀ ẹ̀ sí wá wọn ẹrẹ ẹsìn ọbẹ̀ lọ bẹ̀rẹ̀ jẹ́ ọbẹ̀ fi sẹ̀sẹ̀. jama tí àgbọ̀yé bá ti mú ọyàn èèyàn wà á di kíni ọ̀rẹ́ ẹranko. ìjọ ọlọ́pọ̀lọpọ̀ ń bẹ tí máa fọwọ́ tún tábà ọwọ́ kíni o. bá a bá ń bí ẹ̀sìn gan sẹ́yìn pé ọkọ. ọ̀rọ̀ sẹ́nu. wọ́n tún wá gbé wá bí akọ bí ẹ̀kọ́ nǹkan láyé. yóò gẹ̀rẹ́ sí ẹ. yóò dá gẹ̀rẹ́ sí ètè. lọ́dọ̀ yóò sùn náà ń bá tẹ̀. àwọn hàn ilé àwọn kiri ẹ̀ma ti yìí ẹ̀yẹ wò lè bẹ̀rẹ̀ jẹ̀máà oúnjẹ wá wọn kí ni òjèbí ọjọ́ o lọ́bẹ̀ máa wà pásítọ̀ ẹ̀gbẹ́ ilé wa làbá sí náà lórí ọkọ̀ ní wá wà kaná wọ́n tó pa màálù náà ṣe ní ẹbá gbọ́ ìdílé yìí wà jẹ̀mọ́ mùsùlùmí ẹ̀mí wa gbọ́dọ̀ pé àṣírà wa o wọ́n sáré wá lè rí bàbá ìmọ̀ jẹ báyìí inú ara ẹni kan. ẹ má bẹ fi parẹ́ ló fi parẹ́ ló. fáàtì gidi lẹ́yìn kò sí tẹ́bẹ̀rẹ̀ fi búra sí o. lápá mi ti wí o. ọmọ yẹn dúró sálẹ̀ bọ́sẹ̀. ẹ mi fojú rí báyìí musa tó fún lọ́wọ́. ẹ musa tó máa yọ ama tí egbò ẹran yẹn mi ní ọdún kọ́dé. wọ́n máa ń yọ ọmọkùn dùn nú ẹ̀. wọ́n dàgbò sí. wọ́n dàgbò sí ní bá. ẹ̀ẹ́dẹ́ká bàbá jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ farabalẹ̀ o torí pé àwọn kankan bẹ tó díjú mọ́ ẹ̀sìn àwọn mímọ̀ inú kíláàsì o àfáyà gbúre ọdún karùnún ètí ẹtì fílẹ̀ fọ́nà ẹ̀lẹ́ àwọn àjẹ́ àmọ̀dọ̀ ẹ̀lẹ́ àṣìṣe sùúrù dè wọ́n fisarọ̀ṣì náà nígbà táwọn ó di arìnrìn àjò ni wọ́n wọ́n dé ní kíni o wọ́n dé lẹ́tẹ̀ pípọ̀ gbà àwọ̀ wọ́n dé láàbò méjìlá sílé wọlé kù àbúrò lẹ́dẹ̀ ẹlẹ́ ò nírun láti bí ìjọ márùn ní tẹ́ẹ̀nì ìjọun inú rọ̀mọ́tọ́ ni ó ní tẹ́ẹ̀nì ìjọun ìlẹ̀lẹ́ àmọ́ra padà láàrín wákàtí méjì tẹ̀lé àmọ́ra lọ́wọ́ ẹ̀dẹ́ ọkọ̀ ìsàláwẹ̀ ìyàwó ìsàláwẹ̀ káwọn wá sí àkí ọ̀rẹ́ wa tá àti wá wọ̀ pẹ́ àdọ́kọ̀ àti àwọ̀ tábàdì tí kí ní ìsájọ ìwẹ̀ pé ètò yìí ṣé ẹni gbogbo ọjọ́ máa ń lọ òru ìbò ìyá ọ̀la ni máa ń yà bọ̀. ó ti sọ ẹ̀sùn lọ báyìí lọ́sẹ̀ rọ̀bọ̀dọ́. lèmi àbáṣe ìlà àdúgbò bá yẹn. ètò ìpè kò tó lọ. Ah, ẹ tó ṣe sùúrù àwọn ah, mi ìpè jòjú gbẹngàn ní ọgbọ́n mi ìwòsàn. táwọn ọgbẹ́ sùn jàmá tí mo ti sè. lọ ìlà ìlọlọ ìyọba tó gbé nǹkan wájú Ọlọ́run. ẹ jọ ẹ wò sí mọ́sálà oúnjẹ pásítọ̀ tọ́jú oúnjẹ ìnáwó márẹ́jì ọmọ tó wá ṣe déédéé wáńwá tó sì dára yìí tí ò bí bá ṣe wáńwá. ṣùgbọ́n tí wẹ́ẹ̀ náà bá wá ṣẹlẹ̀ tí yẹn sì gbọ́ nípa yìí àmọ́ fẹ́ pọ̀ ọ̀kun àmọ́ fẹ́ pọ̀ ọ̀kun kéèrè èsì tí wọ́n máa dẹ̀ gbangba sọ pé wọ́n lọ ọmọ ìpìlẹ̀ jẹ́ ṣe àwọn ìsára àdúgbò yẹn àmọ́ mọ́sà náà ni mọ̀nàfíkì tàbí kò béèrè lójú ọmọ tó gbé wa bọ́sẹ̀ oúnjẹ. mọ́sálà bá dé ní ọba gbé kéèkì wa ó ní ṣe é rí àbúkọ yìí kò ní í jẹ́ náà tá a bá gbé fún ẹ̀jẹ̀ agbé kéèkì lọ ní wàhùn náà láì sọ́rí jẹ̀mọ́ àṣẹ jẹ́ bí mi jẹ́ torí kọ̀ọ̀tà sí ekele o èrú àtìgbò tí wọ́n bá di oògùn orí òkùnrin ẹran náà lọ́rùn sọ tí ọ jẹ̀mọ́ ẹ wá wo bí ẹ̀sìn ẹ̀wá sí dúró déédé ìdòmújànà àwa ń bọ̀ ó wá fún bàbá àti ẹ̀mọ́ kúndé ẹ̀rọ àwọn ó sì á gbọ́ wá sí ibà yìí wọ́n á dúró ẹ̀kọ́ náà rẹ̀ wọ́n á ti gbóyè bọ̀ kúrà wọ́n ti dáwọ́ jẹ́ sọmọ́sá sí wa yóò sí ẹ̀dá ìṣe oúnjẹ ẹbọ. ibi ọ̀bẹ tẹ́lẹ̀ yìí. ẹ wá máa wò ó. òfin máa gbà lọ́wọ́ yìí. ládùúgbò wọn ibi àpáta lẹ wọn o wọn ò rí kàǹgà bẹ́ àfi ilé bàbá pásítọ̀ nìkan. tí wọ́n gbọ́dọ̀ dèmí náà yà gbà tó apá bá ń sin ẹja wọ́n yù ẹran rẹ̀ ó fi fídì ẹja rẹ̀ ó sì lè wúrẹ́ lé ó lè gbéra ìsìn yẹn kan ṣùgbọ́n kò ní dojú wọn torí kìlẹ̀ pọ̀ gbọ́dọ̀ wà àlàáfíà gbọ́dọ̀ wà gbogbo ògbà tí wọ́n bá gbógun tì ọ́ tàbí tí wọ́n bá dá wà láàlẹ̀ mọ́ wà lẹ́ tọ́jẹ́ pé wọ́n ló pè é ogun omi àdúgbò ìmáàmù tó rò ní mọ́jọ́ tọwọ́ rẹ̀ rú kìbìrì ni o kìbìrì ọlọ́run kìbìrì ni o kìbìrì ọlọ́run yàwó ni náà bó o sí rẹ o sì sí rẹ. ọlọ́run ni ọ wọn á múra sádùá. àdúrà ni nítorí pé èyí tí ìtàn orí ẹ o ọlọ́run wa ọlọ́run tó sọ̀rọ̀ ẹ ẹ kò sí ìbò bí a sọ fún clear. ok ọlọ́run kò sànù wa tó rí ìyọnu rẹ. ìlú ìmẹjọ ọdaràn gbogbo àwọn tí wọn ń fi orúkọ òṣèlú dánù lábẹ́rún Tu must have la hawla wala quwwata illa billah jama ìjà kan wá sọ ẹ bá ti jáde ní o òní da owó ẹ kí ló